lẹ́yìn tí ọkùnrin fi àánú rẹ̀ tó fi tọ́ àpò sórílẹ̀ ayé àti sínú ẹ̀sìn rẹ̀ ọmọ ọba náà ní aṣọ ẹ̀fẹ́ fún kí ọlọ́run lọ́lọ́run kó máa bá nẹ́bí ọlọ́run Rasulullahi sallallahu alaihi wasallam kí ọlọ́run lọ́lọ́run kó máa bá nẹ́bí náà kó máa bá wọn rárẹ̀ dáadáa wọn sábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì dúró sí dáadáa títí di ọjọ́ ẹ̀san tó fọ́lọ́run ọba subhanahu wa léyìí tí ó tún fi àánú rẹ̀ tí ó sẹ́wà fún ní èmi ọjọ́ kẹta nínú ọgbọ̀n ṣíjà abẹ́ oṣù Muharram oṣù àkọ́kọ́ nínú ọdún ọdún bíi ìyẹn ìjọba fourteen àti ẹ̀hún ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti mẹ́tàdínní ogójì ìjọba ọdún àti ọ̀sán láti láti Mẹ́kà lọ sí Mẹ́dínà fún ìgbàláyé ẹ̀sìn Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bíbí a sì máa gbé ọ̀rọ̀ wa nínú Al-Adab al-Mufrad lil Imam al-Bukhari rahimahullahu ta'ala. Òun náà ni ọ̀rọ̀ ṣíṣe àtúnṣe àárín ara ẹni báàbò ìsìláhì ذات البيت. ojú ọ̀nà tí a fẹ́ wọlé sí òun ni ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́tàléní ọgọ́rin ojú ọ̀nà tí ń sọ nípa ìṣàtúnṣe lókun tí bá ń bẹ láàrin èèyàn àìgbọ́ra ẹniyé rẹ̀ kọ́ má láàrin wa mọ́ hadithi àkọ́kọ́ tí a kọ́kọ́ kà fún wa nínú ọ̀nà àbáwọlé yìí òun náà ní hadithi ọgọ́rùn-ún mẹ́ta àti mọ́kàndínní àti mọ́kànléní àádọ́rùn-ún three ninety one ní hadathana sadaqah náà. hadathana sadaqah قال حدثنا أبو معاوية عن الأعمش عن عمرو بن مرة عن سالم بن أبي جعفر عن الدرداء عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال ألا أنبئكم بتركة أفضل من والصيام والصدقة قالوا بلى قال صلاة ذات البيت ذات البيت وفتان ذات البيت هي الحالقة حديثنا وابا يوني حدثنا الصدقة ẹni tí ń jẹ́ sọ́dákọ̀ ó sọ̀rọ̀ fún wa ó ní Abu Muawiya sọ̀rọ̀ fún wa yíkọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Al-A'mash amọ̀sù náà sọ pé ọ̀rọ̀ yóò látọ̀dọ̀ àmọ̀ ìbùnú mọ̀rọ̀ ìyẹn náà ló ń gbà wá látọ̀dọ̀ sálẹ̀ ìbùnú adìljáàk eléyìí náà sọ wípé ọ̀rọ̀ yóò látọ̀dọ̀ omi dàrídà omi àwọn náà wàá dọ̀rọ̀ yẹn sọ wọ́n ní àbú tọ́jẹ́ kan lára sàábíà nẹ́bí lólobó kẹ́ẹ̀dì gbọ́ látọ̀dọ̀ nẹ́bí ó ní nẹ́bí sọ́nà ni wọ́n ní àlà ònàbí òfin ìdárọjà tó ẹ wá jẹ́ kí n fún yín nírò ipò kan afubọla mina sọlá àti wàsíyàm wọ́n ní ẹgbẹ́ ń pè ní ránkì ẹ jẹ́ kí n fún yín nírò bìdárọjà pẹ̀lú ipò kan. أفضل من الصلاة والصيام. wọ́síà tọ́lọ́lá ju ìrun àtàwẹ̀ lọ wọ́n sọ̀dà kọ́ ti gbọ́dọ̀ ju sàrà lọ. kọ́ọ̀lù bẹ́là wọ́n á níbẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run fún wa nírò rẹ̀ òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ sọ̀lá kó dáa ti dídá àárín ara wa ipò yẹn lọ́lá ju òrùn lọ ọlọ́lá já àwẹ̀ lọ ọlọ́lá ju sàdákà lọ. wọ́n sọ pé káwọn sọ sálá pé wọ́n fà sáàdù láti ìgbà yẹn torí bíbàjẹ́ àárín ara wa yíyá ìhàlẹ́ kọ̀ ohun tí máa ń fà ni ìtumọ̀ fífa ni pé ìṣesí kan ni tí máa ń fa ẹ̀sìn dànù kódà yóò wù tegbòtegbò gẹ́gẹ́ bí èèyàn ti máa ń fi abẹfẹ́lẹ́ ìfi farun sórí obìnrin pẹ̀ndẹ̀rẹ̀ tí ó fi kí awọ ẹ̀rí pé ní ẹ̀ bá farun awọ náà wá tún ní òun tó fẹ́ wọnú rẹ̀ kọ́ bẹ́jẹ̀ lóhùn. bíbàjẹ́ àárín ara wa anúsọ̀lá sọ pé ìyá ìhàlẹ̀ kọ̀tù mo ti máa ń fa ni sífàtà wí òun ni pé ó máa ń fa ẹ̀sìn dànù gẹ́gẹ́ bí abẹ́fẹ́lẹ́ ṣe máa ń farun ẹ̀rí hadisi yìí nínú àgbọ́yé tá ń bẹ̀ a máa rí i pé ń bẹ nù hadithi hafun wọtẹrìb ìṣenilójúkòkòrò nípa kéèyàn yára kéèyàn tara pàpà láti ṣàtúnṣe dúkùn bíbá ń bẹ láàrin ara wa àìgbọ́ra ẹni yéé ti ń bẹ láàrin ara wa tá a jọ jọ ya. wàhálà jẹ̀ náà anil ifsad kéèyàn rẹ jìnà sí ìbàjẹ́ nítorí pé sísàtúnṣe yìí káàní ara wa dẹ̀yàn òun ló kùn fà tí a fi lè dìrọ̀mú fún ọlọ́run òun ni ó dẹ̀ fà á tí òfin ní sí ìyapa bẹ́ẹ̀nà mùsùlùmí láàrin àwọn mùsùlùmí torí wọ́n fàtàdúrà tìlbẹ̀yìn tó lè mọ̀ tó ń fi tiẹ̀ káàrin ara wa bàjẹ́ ìparun ní máa ń jẹ́ fẹ́sì. àlàyé kejì nínú dábàá nù hadith òun ni pé a máa rí níbẹ̀ ọ̀lùl mùsùlùmí àjùlọ tí ń bẹ fún ẹni tí bá ń ṣàtúnṣe nípa pẹ́niyẹn ń bọ́ yànnẹ́ lò dára jà dàn fọ́ọ̀kọ̀ mọ́ yànnẹ́ lò hùsọ̀ ìmọ̀lùkọ́ ìfẹ́ ó máa rí ipò kan tó ṣe pé ipò yẹn máa lékè irú ipò táláwẹ̀ lè rí tẹ́ni tí ń ṣe náfìlà lè rí. àlàyé kẹta tábà nù hadith yẹn òní wàá tún máa rí nù hadith yìí ni àtàwíìrù anil khilaf ìsọ́nilára kúò níbi ìyapa àtìbàjẹ́ ìyànà oṣù tọ́ra ìdáni. àìda ìbàjẹ́ àárín ara wa kó máa máa kọ̀ fún yẹn níbi ìtẹ̀lé tọ́lọ̀ àti gbogbo ohun tí ń jẹ́ dáadáa àtòrè kátúgbà àdéhùn yẹn lẹ́ẹ̀kan sí wọ́n lè jẹ́ ọlọ́run sọ wípé bi darajati ẹ wá jẹ́ kí n fún yín nírò ipò kan ṣé ipò ipò ránkì yẹn jókè ní lọ. ọjà àwẹ̀ lọ ọjọ́ sádàkà lọ àwọn alòjìṣẹ Ọlọ́run sọ fún ọjọ́ Ọlọ́run níbẹ̀ sọlá ọzà tìlìbẹyìn dídá àárín ara ẹni ìkejì náà ni wọn fàṣàdúrà tìlìbẹyìn bíbàjẹ́ àárín ara ẹni ìyá àlèkọ ìmọ̀ ń dànù ni adé tèmi dọ́tẹ̀lẹ̀ nínú bábùlù. حدثنا موسى قال حدثنا عبد عبد الضاد بن العوام قال اخبرنا سفيان بن الحسين بن الحكم عن مجاهد عن ابن عباس فاتقوا الله واصلحوا ذات بينكم الانصار قال هذا تحريض من الله على المؤمنين ان يتقوا الله واصلحوا ذات بينهم. اه. حدثنا موسى musa sọ fún wa musa náà wà ní pé abed bin awami sọ fún wa abed bin awami náà sọ pé sofiyan bin al-husayn ó fún wa ní rògbò alátọ̀dọ̀ al-hakam hakam yìí lọ́rọ̀ wa alátọ̀dọ̀ kí mujahid mujahid náà dọ̀ afọ́ òun ti kọ́ kàlàfà mujahid òun ni afọ́ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma olótùmọ̀ ayé alukùránì fún un inú ìtumọ̀ àyà náà ńlọrọ ọlọ́run tọ́lọ́run ní pátákùlọ́há wà á fi hù dáadáa báyìí nìkú ẹbẹ̀rù ọlọ́run ẹ sì ṣàtúnṣe dúkùn tí bá ń bẹ láàrin yín ẹni ti fìyàn sẹ́mi ọlọ́dún kan bẹ ọlọ́dún méjì bẹ ìbáṣe máa bá lọ nìyẹn ẹ ṣàtúnṣe dúkùn tí ń bẹ láàrin yín. wọn là fà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn ni tùmọ̀ wọn ni hada tahrijun min Allahi ala al eléyìí jẹ́ ìsọnilára ẹ nínú ẹ̀ṣẹ̀ ọwọ́ alátọ̀dọ̀ ọlọ́run tó yẹ pé ìsọra fẹsẹ̀ yẹn ó pe dandan fún nígbàgbọ́ òdodo. a ní yẹ tí wọ́n bá fẹ́ sọ́ra fẹ́sẹ̀ yẹn yàní wọ́n kọ́kọ́ bẹ̀rù ọlọ́run náà tí wọ́n bá ti wá páyọ̀ ọlọ́run wà á yin sùlẹ̀tò ọ̀dà àtàbẹ́yìn nìyí wọ́n á tún wá ṣàtúnṣe lókun tí bá ń bẹ ní o tí bá ń bẹ láàrin wọn. ẹ̀rí hadithi yìí a sì lè sọ wípé tàhríjù a lè pè é ní. ìfúnpinpin ìhánimọ́pàlàpàlà tọ́wá látọ̀dọ̀ ọlọ́run sáwọn onígbàgbọ́ òdodo pípẹ́ kọ̀sọ́nà àbáyọ fún yín kọ̀sábòjá lọ́rùn ọ̀pẹ tó onígbàgbọ́ kọ̀sábòjá lọ́rùn ọ̀pẹ fún ọ pé àníyá wọ́n ṣe kí ni o wọ́n payọ̀ lọ. yóò sùn lè fún dàtàbẹ́yìn nìyí. wọ́n dẹ̀ tún ṣàtúnṣe ohun tí ń bẹ ní kíni ọ tọ́wà láàrin wọn. àgbáyé dábàá nínú hadith yẹn òun ni pé ohun tá a gbà lérò nínú hadith yìí ó clear wọ́n ní pé kò sẹ́sà fún èèyàn ju kọ́ fáyọ̀ ọlọ́run lọ wọ́n dẹ̀ sì ṣàtúnṣe àìgbọ́ra ẹni yé tí bá ń bẹ láàrin ara ẹni. atúfẹ́ wọlé sẹ́nu ọ̀nà mi ní báàbù ẹnu ọ̀nà kan nìyí ìdá kàdábì sálẹ̀ rọ́jò lé tọ́ ọ bá parọ́ fẹ́yìn kan ó wà ẹlẹ́ka musa díkò òun dẹ̀ sì gbà ọ́ lódodo ìwọ dẹ̀ sì ń parọ́. kí ni ìdájọ́ ọ̀rẹ́ bó ṣe rí yẹn àǹtọ̀sálá ń fẹ́ fẹ́ kẹ́lù. حدثنا حيوة بن شريح حدثنا حيوة بن شريح قال حدثنا بقية عن جبارة بن مالك الحضرمي عن عبد الرحمن بن جبار بن نفير عن أباه حدث حدثه أن سفيان بن عتيب الحضرمي حدثه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول قبلت خيانة أن تحدث أخاك حديثا هو لك مصدق وأنت له كاذب. آه. أن حيوة حدثنا wọ́n bá sọ̀rọ̀ ní pé bàkìyà náà sọ fún wa wá látọ̀dọ̀ dùbárọ̀ta ìmáàlìkì alìhàjọ́rọ̀mí dùbárọ̀ náà lọ́wọ́ látọ̀dọ̀ abdulrahman bin jubair bin nufair ìpè bàbá òun sọ fóun wípé sofiyan bin ubaid alìhàjọ́rọ̀mí yẹn jẹ́ sáà bí anisọ̀sọ́lán ọ̀sọ̀ fún ìgbóhùn gbà nẹ́bí sọlọ́lọ́hu alayhi wa sallam yẹ kúl tí ń sọ báyìí pé káàbọ̀rọ̀ ti kìyà náà ó burú lẹ́sẹ̀ tabani kábọ̀rọ̀ kábọ̀rọ̀ yanni kọ́ bù ha kabaara òun náà ni kọ́ bá ha kábọ̀rọ̀ kábọ̀rọ̀ kìyànẹ́ta ó burú ní jàmbá àǹtò hadìsá àkọ́ọ̀kà hadìsá kọ́ kan òun ẹlẹ́ka mọ̀ sọ́díkùn òun dẹ́gbàá kó tọ́ ló ń sọ. wà á ń tẹ̀lé wò káàbì irọ́ ni wọ́n ti pa àti jàmbá ni. hadasi má gbàgbé pé alxiyanatu xislatun xislatun min xisọ́lì nífà asalas awil arba kádà má gbàgbé pé xiyana jàmbá ìwùwàsí kan nínú àwọn wàsí mẹ́ta tá a fi pè yàn ní múnẹ́fì. يعني إذا اؤتمن خان kéèyàn bá fọkàn balẹ̀ sí yóò ṣe kíni o ajàmbá. tòun láti sọlá wa ń sọ báyìí pé kábùrà tó kéèyàn nẹ́ta ó tóbi ní jàmbá àǹtòhádìsẹ akọ́ọ̀kan kọ́ ọ máa bá arákùnrin rẹ sọ ọ̀rọ̀ kan òun ẹlẹ́ka mu sọ dìbò òun gbà kó o ń sọ wà á ń tẹlẹ́hùn káàdì irọ́ ni wọ́n ti ń pa ẹ̀rí hadith yìí agbọ́yé tá a bá ń bẹ̀ ni pé hadhihi khiyanatun azima ìjàmbá tó tóbi gbáà ni kọ́má bọ́mọ ya rẹ̀ mùsùlùmí sọ ọ̀rọ̀ kan wọ́n tẹ̀ ti fọkàn balẹ̀ sọ pé mùsùlùmí ni ọ́ ò ní parọ́ òun wá gbà kó o tọ́ ló ń sọ alḥalu annaka kadhib wọ́n tẹ̀ ti parọ́ obìnrin pé jàmbá ó ní ìpele ìpele tó tóbi ń bẹ̀rẹ̀ yẹn lọ́ọ́ fún yẹn àwọn ẹni gẹ̀ẹ́dì ọmọ parọ́ fún yẹn kí yẹn dẹ̀ ti gbà pé lóòótọ́ ni ọ <coughs> ní pípọ̀ náà mùsùlùmí ti ń ṣe lásìkò yìí ẹ̀gbọ́n wa máa parọ́ wọn á dẹ̀ ṣe bọ́lọ̀ gidi wọn sọ àwọn ìyá ti wò pé mùsùlùmí ò lè parọ́ rọ́ ti gbé kalẹ̀ yìí ojú ọ̀nà mi tún nìyí tí àtúfẹ́ wọlé sínú ẹ̀. wọ́n ní la ta'id akhaka shay'an fatukhlifa masaluka wà ní kankan fọmọ ẹ̀yà rẹ̀ kọ́ wa yẹ àlùkà wà níyàn. حدثنا عبد الله بن سعيد حدثنا عبد الله بن سعيد قال حدثني عبد الرحمن بن محمد المحرجي عن ليث عن عبد المالك عن عكرمة عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم لا تماري أخاك ولا تمزه ولا تعين عند فتخلفه فتخلفه فتخلفه آه. أنا حدثني عبد الله بن سعيد عبد الله بن سعيد حدثنا عصف يعني حدثنا عبد الرحمن بن محمد المحاربي ينا يعني عصف وعلى عبد الله ليس له على عبد الملك عبد الملك إني لا تضع أي كريماني تبارك تري كريما باي عبد الله بن عباس نكاماري كريماني أرى إلا تضع فوق لونه ببعض إذا عبد الله بن عباس radiyallahu ta'ala anhuma abdullahi ibn abbas wa ni òun kóun dọ́rọ̀ yìí ni o ọlá nabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé la tumari akhaka má bá arákùnrin rẹ ti fa ń fà má bá sàríyànjiyàn wala tumazihu má bá sàwádà tó máa ma kó sùn dábàá ní kó máa bá ọmọlúwàbí rẹ̀ jẹ́ wọlé àtẹ̀yìndùfọ̀mọ́ ìdán fàtófìlẹ́fà mọ́sálùkáwà ní kankan fọmọ ọ̀yá rẹ̀ tọ́wọ́ ti pálùkáwà níyẹn kọ́ wàá ti kí ni o wàá yapa rẹ̀ ẹ jẹ́ ká tún gbàdí ìsìnyẹn lẹ́ẹ̀kan sí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní látùmọ́rì akọ́ọ̀gà má bá arákùnrin rẹ ṣe fàǹfà àríyànjiyàn wọlé asoma zẹ má sì bá a sàwádà tó fi bọ wọn lọ àbí rẹ jẹ wọlé tẹ̀yìn dùgbò máa wọ ẹ̀yìndà má sì sàlùkáwà ní kankan fún pọtò lẹfà tọwọ àṣekínni o tọ yàpá àlùkáwà nínà. nínú àgbọ̀yé dábàá nínú hadith yìí àgbọ̀yé yọ̀kan tó tóbi lọ́gbọ̀ngbọ̀n wà mẹ́ẹ̀ fíhìn náà yìí ìkọ̀fúnni nípa àlìjídáàlì ìyẹn jíjà ọlọ́ wa nú àkọọ́lẹ̀ pé àwọn kan ò ní wà lórí ìmọ̀nà tí wọ́n tún á padà sórí ìsìn náà ilẹ̀ owó tó jẹ́ dàdà àti kí wọ́n máa jiyàn ìyẹn ni ó gbé yẹn kó lórí ìmọ̀nà yóò á yẹn dẹ́ni ìsìn náà. ẹ̀rí àníyàn jiyàn àlìjìdá ló wọ́n tó lè gbọ́ ọmọ nǹkankan tó lè fi báyẹn fọ̀rọ̀ jómi tó rọrọ̀ wà ń lọ bá arójọ́ ní yẹn ó sì lọ mú ọ̀rọ̀ kan wá ní ọ̀bá ní irun tó ń fi báàkì ẹ̀ mọ́ ní dé yẹn ó sì ta wá pátá ni àdìsí yìí ń kọ̀ fún yàn án ní lìjìdá ẹ̀ ẹlòmíì lè fi hàn àwọn jiyàn sí nǹkankan yíyan bú wò lẹ̀ ń jà sí ilẹ̀. ẹ ṣe lọ gbé tíra kẹ lọ sọ pé bíi tíra ìbáyìí lọ́wọ́ àgbẹ̀ mi kà nù tíra báyìí so ikọ̀ nípa kí ni o ìyẹn jíjà wàlmíza àti àwàdà èyí tó ṣe wípé lè bọ́ ọmọlúwàbí yẹn jẹ́ àti máa yẹ àlùkáwà ni. nítorí pé àwọn iṣẹ́ bíi burú mẹ́tẹ̀ẹ̀ta tá a yìí tó fòbí ìlà ihdathil khilaf ní máa ń fà á tá ìgbọ́ra ẹni yé fi máa ń ṣẹlẹ̀ ní máa ń fa al-khilaf fi yọ̀ọ́dẹ̀ máa ṣẹlẹ̀ láàrin yẹn kọ̀ọ̀kan tó yẹ kọ́rọ̀ wọn jọ láàrin àwọn mùsùlùmí òdodo torí bẹ́ẹ̀ ká sọ́ra fún un pé kìí sí lànà àlùsùn ní ká máa jiyàn lóbi jáde pé ẹni tó bá pọ̀ níyàn ẹja báwọn ti ni ohun tí ó ni ohun tí torí tọ́ba ti lóun wà lórí ìlànà kan ọba ti rẹ̀ ń tẹnu ẹ̀ tún dùn tọ́ba fà á yọ pa tì ní akúnrẹ́ sí bòmí òun lọ́ọ́ fà á lẹ lòmí lórí wáyé ẹ̀sìn ànábì ń ṣe lónìí yàtọ̀ sẹ́ni tó mọ̀ òdodo lónìí irọ́ lọ́mọ̀ lánàá ọ̀tọ̀ nìyẹn o àpadà sí ibú òun lẹni tó mọ̀ òdodo lánàá tọ́wá di lónìí tó tọ́ ni ìbàjẹ́ nínú ẹ̀ látún máa ṣe kò sí ohun tó fà àkọ́kọ́ náà pàápàá jùlọ bí mùsùlámọ̀ ìsẹ́yìn wà yòódó òun ló gbogbo jù nísẹ́yìn àlè kéwú òun ló fa làwọn èèyàn fi máa ń rí káàkiri máa rí káàkiri wọ́n bá lọ bá ilé ní ọ̀làtúndọ̀ láti ilé oṣù bẹ́ẹ̀ nù tọ̀ nígbà tí ọ̀sán fàní àti kéwú símọ̀ òsì pé ẹnìkan sọ̀rọ̀ kẹjá ní ọ̀lọ́ wádìí ẹ̀ wò káàkiri nù dírà bá nìkan sọ́kà àti sọ́bà ìkàlá àwọn ènìké wọ́n wí pé kíní báyìí kọ́ ebi nu tíra kéwu tí wọn fi kéwu kọ là ń kọ àrùdù ńjọ kan báyìí là ń rí ẹnìkan tí wíyì kó wí mẹ nínú ọkẹ kọlù tà á ti dúkà ní kóbóhún fakoli tó la mọ bí ìkọ bá ha sísọ iye rọlẹ mọrí àfin náà ṣáàtì ẹyin náà gbọ́ wúrowúro níwí lọ ó ní wọn sọ pé kí yẹn máa fẹsí ga. tọ́lẹ̀ sọ pé ló tíra lọ́wọ́ ní kéèyàn máa fín sìgá àwọn kan ní ọ̀dà ọlọ́run sọ pé la mọ́ bí ìkọ̀bá ha èmi ní ah, kí ló burú bí ká fín sìgá sìgá ò burú láti máa fín kódà bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn tó sọ èrò lẹ́mọ̀rẹ́ yóò jẹ́ yan kárọ̀ mi yan yá. kí ló tó fi parí rẹ̀ ẹ̀ ha wọ́n ní yóò jẹ́ kí káàdìyàn yá dáadáa ẹgbẹ́ wòrowòro ti ń wí lọ nígbà wọn á fẹ́ parí rẹ̀ wọ́n wá sọ yìí pé mọ̀lámù yẹ̀rí mọ̀lámù yẹ̀rí bí sàrìyìn náà tún. ẹ́ fala àfilò ẹ́ ẹ̀dìjà ó ní ìwúdọ́wá ẹgbẹ́ kò ní mẹ́sù nínú ìṣẹ̀rí ànípínlẹ̀ ajá fífẹ́ yìí bá hà ní tẹ́rígbó nígbà tó jáde kò nílé sí kúránì fún báyìí ọ̀kẹ́ ká pé ayà ní ẹ̀rí kórè orí rẹ̀ ti dàrú ṣùgbọ́n ṣé ìdàrẹ́ kan bá fẹ́ ọ lè sọ pé àkéwù gẹ́gẹ́ mi ọ̀n tọ̀ ń kẹ̀dí ń kanu tákàdá báyìí pé kí ẹ máa fi sìgádà. tọ̀sùlọ́gbọ̀n rẹ̀ pé aláìmọ̀kànmọ̀kàn lè yẹn náà ó lè kà bí àwọn òkè òkò béèrè ta pọ̀ ń sẹ́yìn dáadáa kí lọ́kàn wá sí káwá kàn ti gbọ́ gbogbo ejò jíjẹ ni èyẹ sáà ti máa sọ fún wa ẹ bá sọ pé kí ní báyìí tó nípa bẹ́ẹ̀ kì í ṣèṣe sí mùsùlùmí ni àríyànjiyàn àpájùlọ àwọn adájọ́ lòdò tá a máa ń lọ jiyàn òun lọ̀rọ̀ fi máa ń dàrú mẹ́lòmíì lọ́wọ́ à ń fa kẹ́kẹ́ lọ́wọ́ ń sìn mo ní kí n pè é à tọ́bí ẹ ti pè mí sọ pé ẹ má fà béèrè ń tọ́ba ẹ béèrè kí ló fa fífà náà rẹ̀ fífà bò à ń jiyàn sí kẹ́kẹ́ lọ jiyàn fún kí ni tí òdodo máa ń ní oríṣiríṣi nìyẹn bẹ́ẹ̀ ọ̀kan náà ló máa ń jẹ́ so nípa bẹ́ẹ̀ hadith yẹn kọ́ àná anil jidal wal mizah. ìkọ́ nípa kíni o ìyẹn jíjà àti àwàdà àwàdà tó lè kọ́ ọmọlúwàbí yẹn jọ tó máa kó sùtà báyìí. àti ìyapa àlùkáwà ni tọ́lá wọn ṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ṣáájú burú ni wọ́n ọ́ dẹ̀ sì máa fani lọ síbi kíni o ẹ̀sìn dáhùn sílẹ̀ alikilaf ìyapa kó máa dálẹ̀ àádẹ́jẹ́ kó ṣẹlẹ̀ láàrin kí ni ọ bẹ́ẹ̀ ni àfúrádé ẹlẹ́mọ̀tìtàmà láàrin àwọn èèyàn kọ̀ọ̀kan ní àwùjọ. ẹnu ọ̀nà míì tí afẹ́fẹ́ wọlé sí òun náà ní báàbò tó àní. fílẹ̀ ansaf ìmọ̀ afẹnugún rẹ̀ ẹ̀yẹ̀ máa ba ìrìn onírìn jẹ́ bó ṣe jáde pé kò dáa kí yẹn máa ṣe fáàrí pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ṣe dáa kí yẹn tún máa fẹnu gún rẹ̀ onírẹ̀. ẹ̀rí eléyìí la tún fẹ́ kọ́ nípa rẹ̀ á rí i pé àwọn eléyìí tá a kọ́ náà yìí ń sìn sábà wo kí lọ́fẹ́ máa tọ́ka sí lọ́fẹ́ máa tọ́ka sí ká sọ́ra fún àwọn ẹni ìsọ́lẹ̀ nípa àwọn ìwà mọ̀nẹ́tìkì bíi ká máa yẹ àlùkáwà ni bíi ká máa ṣe jàǹbá fún yẹn pẹ̀lú pé yẹn gbà pé olóòótọ́ ni ọ́ nígbà tó ti jẹ́ mùsùlùmí tó tún fi ráwòrán súnẹ̀ lára rẹ ọba dọ̀pàrọ̀. àrífẹ́lẹ́ yìí ó ń sọ wa lára ṣe sí yẹn. Ah, àdìsí lọ́wọ́ wà lábẹ́rẹ́ àdìsí ọgọ́rùn-ún mẹ́ta àti márùnléní àádọ́rùn three ninety five wọ́n ní hadassani abu asim. hadassani abu asim ibn abdullahi anabi anabi النبي صلى الله عليه وسلم قال شهادتان لا يتركهما لا لا تتركهما أمتي النجاحة والطعن في الأنساب. ọ̀fìn yẹn yìí pé ìṣesí yìí ti di bárakú sára gbogbo èèyàn ó tún wá rin àlèhùnmá nẹ́bì náà alayhi wa sallam ẹ̀ sinmi fún wọn ni hadathana abu asim abu asim hadathana ọba wa sọ̀rọ̀ wọn lọ wá ibnu ajilan ibnu ajilan bàbá òun lọ sọ fọwọ́ àbí ìrora sọ yìí pé ọ̀dọ̀ anábì lòun ti gbọ́rọ̀ yẹn sallallahu alayhi wa alihi wa sallam kí lọ̀rọ̀ náà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ní shu'batani shu'batani alẹ́ sọ yìí pé ìwòwàsí méjì kan bẹ la tatrukuhuma ummati ìjọ mi ò ní pàtì o alákọ̀ọ́kọ́ nù wà sí yẹn òun náà ni aniya hata ìmáhu èyí ṣe aráàmù ní ká sunkún lẹ́yìn ẹ bá rí ohun tó bá yẹn nú jẹ́. kọ́dọ̀ lè nira ayé yàtọ̀ sí pé ọmọ kú fún yàn àbẹ́yẹn kú fún yàn nìkan. nira ayé ìsùn tá a yé bí kí wọ́n kàn ti máa wọ pé èèyàn lójú èèyàn báyìí wọn sì lò gbọ́n kankan fún yàn lójú èèyàn máa sùn lójú èèyàn máa sùn ẹkún òkè sí haram ìdáàlámù yàtọ̀tẹ́rín lè sọ̀rọ̀ tí ọba ti gbóhùn rẹ̀ tí ọba ti gbóhùn rẹ̀ fàyílá haram òdìníyà hàníyà ní ọba àníyàn díẹ̀ níyàmà yẹn ni ọ̀tọ̀ nínú ẹ̀sìn kánú sọlá ń sọ yìí pé ìṣesí méjì kan bẹ́ ọ láàtẹ̀sí rúkú hùmẹ́ ó ń mẹ́tì ìjọ mi ò ní pa méjèèjì tì alákọ̀ọ́kọ́ nù ìṣesí yẹn ni àníyáhátá ìmáhu ẹkún tó lóhùn ìwíkúwìí nú òkè táwọn obìnrin míì bá wí báyìí gbogbo ara ó sì ṣẹ́gìrì irú àwọn kan tí wọ́n sọ pé ẹ̀ àṣẹ́wó kú wọ́n yẹ kán pè ní màtúkàtù wọ́n pè ní màtúràtù àtẹ̀wò wa kú wọ́n wá bẹ̀rẹ̀ sí pé ohun oríṣiríṣi lẹ́yìn pé yẹn ọbẹ̀ ilé ìgbà tasẹ́wò yẹn gbẹ́ rò àwọn yòókù wọn tí wọ́n jọ jáṣẹ́ wọn wá ń dárò rẹ̀ káàkiri àbí téèyàn bá lọ bọ́ síbi tí àwọn ọkùnrin wa bẹ̀rẹ̀ sí rẹ́mú sí ẹni tí wọ́n fẹ́ gbókù rẹ̀ lẹ̀ ẹ bá wọn bá bẹ̀rẹ̀ sí wí nìkan wọn máa wí gbogbo ẹ báyìí tí wọn máa dárò tí wọn máa fi ohun yẹn níyà àdìyàn ẹrẹ̀n tí wọn máa sunkún tí wọn máa fi oríṣiríṣi ẹtì máa rọ àwọn yìí tẹ́ máa ń wò nù nínú àwọn fíìmù tẹ́ máa ń wò ẹ bàbá onífíìmù <laughs> wọn pe ohun oríṣiríṣi wọn máa sọ. àníyá hátà ìmáwú ẹkún tó lóhùn nù wọ̀tọ́ẹ̀nà fíl ansáàbẹ àti ìmá fi ẹnukẹnu gùn rẹ̀ oníran ìwọ ọmọ rẹ̀ kírẹ̀ yìí àwọn bàbá tiẹ̀ àhà ó ti ń pọ̀ ẹ̀kọ́ iná lọ́wọ́ nù hadithi bíi mi ìbú bàbá bàbá kọ́ má bà bẹ́ẹ̀ àbí má bà bẹ́ẹ̀ mọ́ àwọn àbúrò lòun sì má bà bọ́ wọn bá ti bàbá bàbá wọn fọ̀ bà bẹ́ẹ̀ fún bàbá kan ìbí òjò bí àti bẹ́rù wọn bọ́ ọmọ ìwọ ní bàbá ìbí náà ní bàbá ni. ọlọ́run ṣe kìlọ̀ fún ayéfẹ́ mi bú àwọn ẹni tí wọ́n sí lọ́hùn. ọba bú ọlọ́run ọba ìwọ̀n adẹ̀ bú ọlọ́run tiẹ̀. tó àwọn wò pé àjọ ń ta síra wa ni. sóhun sì lọ́lọ́run èbó sà lòun ní ẹni tọ́lọ́run dá lòun ní wọ́n ló jẹ́ wọn fọkọ̀ rí ọlọ́run o. sọ ìṣesí méjì yẹn òjíṣẹ́ ọlọ́run ni ó lè mọ́ wa lára tẹ́kítẹ́kí ni ìjọ yìí ò ní paasi alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ní kíni àníyá hátà ìmá ṣe kíni o ìmá hù ní àwọn wọn lọ́wọ́ nù hadithi wípé fi wọ́n máa jẹ òkú níyanu sàárè pẹ̀lú hu tí wọ́n ń hulé lórí ẹni kan ń sunkún wọn ń gbé ohun burúkú jáde a lè sọ fún wa wípé òkú yẹn máa máa jìyà pẹ̀lú kọ́mátà sọ́ọ̀lẹ̀ kó tó di kọ́ jáde láyé tọ́ba ti fáwọn aráalé rẹ̀ yìí pé ọ̀sígbà tí ń kú tí ò ní dùn yé o kọ́dà mi máa wọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ẹ̀mí ìṣe nìyá ha o tọ́ba ti sàkọ́lẹ̀ yẹn o ti bọ́wọ́ ọlẹ́ni ọ̀rọ̀ ìmọ̀lá ìsàsọ́lẹ̀ yẹn báyìí tọ́bi ṣe bẹ́ẹ̀ dọ́jáde láyé wọ́n bá ti hu lórí ẹ̀ báyìí ìyá yẹn dẹ̀ sì máa bá ẹ̀rí àgbọ̀dọ̀ wa sọ pé ayé asọ́tún nẹ́jìnì ọ̀jẹ́ bẹ́ẹ̀ mọ́ tọ́lọ́ ni wọlé àtẹ́sìrò wà zírọ́tún ìzírọ́ òkùnrin ẹnìkan ò ní rẹ ru ẹlòmíì àwọn náà ló ṣe nípìnlẹ̀ ńgbà tí ò ti ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ tó ti pọ́ lọ wọ́n bá ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n bá tẹ̀ wá ya fàyẹ́nsì yìí kò sí èyí tó kàn ń bẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ẹni tí ó ní wọ́n san gbèsè tí wọ́n pin mógún tọ́wọ́ àlọ́run ẹ̀ mọ́ lọ́rùn ẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí yẹn sá ti bọ́wọ̀ tó ti wọ́n sì yapa àìbẹ̀kọ ogún ni pé lágbájá báyìí ni ẹ tí ó pin nípìn ẹ̀sìn wọ́n lọ pa ẹni tí ó pin di igi òsì ìtọ́kàn ń bẹ̀ mọ́ òun ti lọ́ǹtì ẹ̀ wọ́n lẹ́yìn ti yanjú àlámọ̀ rí ọ̀rọ̀ pé òun ló kojọ yóò sínú rẹ̀ ò sí lọ́rùn ẹ̀ mọ́ wọn lọ bá nìyẹn ti yé òun ni àfa ẹlẹ́kọ̀ọ́ sọ wípé anẹ́sù mi ń jí àti tẹ̀mùsílẹ̀ akífáàkù abúhùmù ádámù wàlẹ̀ ọmọ hawaru. anẹ́sù mi ń jí àti tẹ̀mùsílẹ̀ akífáàkù abúhùmù ádámù wàlẹ̀ ọmọ hawaru. ó ní èèyàn o min jihati tamthil kí ló dé táwọn máa fi bàrin onírin jẹ ìwọ ọmọ rẹ kírin yìí anẹ́sùn min jihati tamthil akifa'u tábà ní ká sọ pé àpẹẹrẹ yẹn bákan náà láti jọ rí abuhumu adamu wàlẹ̀ ọmọ hawa bàbá wọn ni kíni o adamu ni bàbá wọn ìyá wọn náà ni hawa afọwọ́ni wàá yẹ kó làwọn ọmọ ẹ̀ àfẹ́lẹ̀ ẹ̀ ń ṣàràfọ́. يطهرون به فالطين والماء فإن يكن لهم في أجرهم شرف يطهرون به فالطين والماء lẹ́yìn pé tíra wọ́n ní yẹ kàn láhùn mọ́ fi àtúlẹ̀ ẹ̀m ṣàròkọ̀. tàbátẹ̀ wàá sọ wípé àgbéga kan lè wà fún èèyàn nípa mọ̀lẹ́bí wọn. Tọ́wá ti pípẹ́ lágbèéga yẹn yóò ká irú nàìjíríì. Ọbẹ̀ máa fi pépà rè. Sọ́pínú àlìmáwò kọ́ má gbàgbé tẹ̀lé rọ̀fà àtòmí ló pinlẹ̀ rẹ̀. Ọ̀yẹ́ kó lè gbàgbé. Àfààní mọ̀lẹ́ fákúrò ìlàlẹ̀ àlẹ́lẹ̀ ẹ̀lmí ẹ̀nẹ́hùnmù. Àlàlẹ́ hùdà lẹ́mọ̀ ní sáhàdà àdínláhùn. اتخذوا إلا لأهل العلم إنهم على الهدى لمن استهزئ بالله على الهدى لمن استهزئ بالله. kò sí ohun tí ń jẹ́ fáàrí téèyàn bá tiẹ̀ máa ti fáàrí àwọn tó nímọ̀ lọ́yẹ kí wọ́n máa ti fáàrí nítorí pé àwọn èèyàn yẹn ń kọ́ lèmọ̀nì sẹ́ẹ̀dá ẹni tí bá ń wá mọ̀nà báyìí adìláàbò ni wọ́n jẹ́ fún atọ́nisọ́nà ni wọ́n jẹ́ fún ọyọ kẹsẹ̀ méjì ogun. bàbá ìrúkú lè mú ní ìmọ̀ bá ẹ̀rú sínú wàlìgá ìlú nàìjíríà lílẹ̀ ilé ní àdáwó. wọ́n ní ọkọ̀ dúró kó lè mú rí in mọ̀ọ́kánà yọ sínú wàlìgá ìlú nàìjíríà lílẹ̀ ilé ní àdáwó ihun tó jẹ́ òdiwọ̀n gbogbo ọmọ nìyẹn kan ni ohun tí ọba fún un dà ìmọ̀ náà ni ó dẹ̀ jẹ́yàn ọ̀dà tọ́lá àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ni àdáwò ni wọ́n jẹ́ báwọn tó nímọ̀ àwọn ọ̀gá àlè ìnsánú àdógbò máa jẹ́ ìlà èèyàn ní ihun tí ọba nímọ̀ ń padà máa mú sọ̀tọ̀ kí ni òsùnmọ̀ pé wàhálà kí ni wí kí ni ń ka sọ̀rọ̀ ọ̀run ni. nírò mi dájú kò ìdáwá ní kẹ́ló mi ìbọn bẹ́ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn nìkan kò wí kó dùn ọ̀rọ̀rùn ni ọmọ àtò tẹ̀lé ọ̀rọ̀rùn ni wọn lọ kó sí ọ̀hún náà làgbẹ̀dẹ̀ ń kọ́kọ́ dà lọ́wọ́ náà wàá bọ́ bẹ́ẹ̀ kọ́ wá wí ká gbọ́ bí sí máa ń rí bí sí jẹ́ kọ́lọ̀ àbí bí sí rí kọ́lọ̀ pé bí sí jẹ́ wá ó rí pé pọ̀ rọrùn ọkàn ìyá pé ohun tí ń dùn mí jù fáwọn ẹni tí wọ́n pera wọn láàfáà ni wípé àwọn tọ́lọ̀ kàwé máa ń ṣègùn èwo ní ti yín dẹ̀yìn òfin mọ́kíhún gbogbo ìgbà ni máa ń sọ èèyàn ni máa ń ká mi láàbì kẹ́ni láti fojú sí la fẹ́ àfáà pé yóò ka ọjà gara yóò máa pe gbogbo ẹ̀ yóò kàn máa ṣe gbogbo ẹ̀ bálabàlà àwọn tó lọ kódà ẹni tó ṣe pé èèyàn wò pé kìkì náà ló lọ́fẹ̀ẹ́ sàjọ bíi kọ́ ju lọ ìwé kọ́ èèyàn rẹ̀ dẹ̀ díẹ̀ díẹ̀ yóò wá ní tẹ̀yìn yẹn wọ́n máa ń ká mi lápọ̀ tó ṣe pé ẹ̀ wá ti gbogbo wọn máa wọn ni wọn máa yọ máa wọ̀ ya ni máa ń bà mí nú jẹ́ jù ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ tó bá ya lẹ́mọ̀ kan gbọ́ kí ni ó dà nígbà lómi sọ pé dìgírì lọ́gbà dìgírì ò yàtọ̀ sí dìgírì èyí tẹ́lẹ̀ ń ṣe yẹn tá a bá fò mọ́ láàrin ọdún méjì ń sìn yọ yàtọ̀ ẹ̀ ọ́ yá sì wá bọ́ sí ọjà rẹ̀ ọ lọ ké sáwọn ọmọ àti ọdún méje lọ́yà ẹ wá sí báwọn àfa yín ṣe máa ń ṣe yíyọra wọn kó nà mọ yíyọra mi kó nà àwọn àfa ẹ wá sí báwọn àfa yín ṣe máa ń ṣe yóò rí i pé yóò lọ jáì wọ́n ti lọ méje. wọ́n fi àwọn ní ìyá àdáwò lè mọ̀ tí wọ́n mọ̀ yẹn wọ́n máa mú lọ́ta ni torí kò yé wọn. kí ni kí ni ń ká gbọ́n wọn ní ẹja tún síwájú láì bá làfún yẹn wà yẹn wọ́n ní fàfọ́sílẹ̀ àìlmẹ́ta ẹ̀yìn àyàmbìhì abàdà anásùmáwòtà wà á lólè àìlmì àyàfù. fàfọ́sílẹ̀ àìlmẹ́ta ẹ̀yìn àyàmbìhì abàdà anásùmáwòtà wà á lólè àìlmì àyàfù. anásùmáwòtà wà á lólè wọ́n ní fàfọ́sílẹ̀ àìlmẹ́ta jèrè tọ́ba tètè ráǹfààní mọ̀ tètè dọ́gbọ́n ẹ̀ àwọn ọmọ sẹ́yìn ẹ̀já máa kéwú ẹ̀já máa kéwú káyé yagbọ́ wá sí ẹ̀já máa kéwú gbogbo akáfìdá afá ńlá ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ ń bẹ tọ́jẹ́ dandan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ ẹ̀já máa kéwú ẹ̀já jèrè mọ̀ tọ́ba ti jèrè mọ̀ sẹ́yìn ó sì máa sẹ̀mí láéláé ẹ̀wọ̀n gbà bí ọ̀yọ́ lẹ́ mọ̀ pé kí ni ó jẹ́ kẹ́sì òun ni káwọn àfa máa lọ káwọn àfa bá ti lọ ẹni ọba ti kù náà ló kù wọ́n ti yẹn bá ti rí nǹkan gidi mú ṣé wàá ní ọjọ́ bí irú àwọn mọ́là yẹn lọ́dọ̀ àwọn mọ́là kò kí ìpọnu ọmọ yẹn ti máa ń wọ̀ wọ́n yẹn o mi ò máa ma sòsò kúso mọ́wọ́ asomọ́ dì asomọ́ gbogbo ẹ̀ ẹ̀yàn kí lọ́dọ̀ àwọn ọmọlá ọbẹ̀rẹ̀ pé ìyàwó rẹ̀ tó fẹ́ lè sìn yẹn kan ní talakutuhu àbí talakutuha wọ́n ti kọ́ lẹ̀ ah lísìn náà lọ́sọ̀ pọ̀ fẹ́ lọ́sọ̀ pé sẹ́nìkan bá ya mìtìláàkù wọ́n sọ pọ̀ fẹ́ da húsá ni ọ̀sẹ̀ yàwó lọ́dún ni ọdọọdún ti ń bọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ mọ́ ọ̀dà húsá dé ni ṣùgbọ́n máa dá ẹ lé adá àwọn àdúgbò yẹn á rí kò sírú ìdíwọ́ tó lè bá àyẹ̀ tí ò ní nílé kéwù láàfin bá lọ yóò da nígboro sẹ́yìn o ògbà la máa ń sọ fún wa ṣùgbọ́n èyí tí yẹn lè máa fi mójú sára lé ọ yẹ kéèyàn mọ̀ gẹ́gẹ́ àdéhùn ìgbòlógùn mọ̀rán mi lọ fẹ́ máa lọ ọkọ́ ń tiẹ̀ nírọ̀lẹ́ ọ máa lọ gbẹ ọkọ̀ kan lójoojúmọ́ sí ìpọ̀jù zaka àkókò nìyẹn ọjọ́ téèyàn bá lò lódìdí ọjọ́ kẹtí ọba ṣàǹfààní mímọ́ ọjọ́ yẹn ò ṣàǹfààní gbogbo eléyìí dáa ti ń sọ yìí mo bá parí ẹ̀sìn gbogbo àádá ń gbọ́ tá à ń ha sórí mo bá lè rí yẹn kẹtí ọwọ́ àyọjú kí n kó gbogbo fóònù méjèèjì mo tún lè tó tóbi nílà ní òkè nkó ọwọ́ aṣọ gbogbo mo fi látòkè sílẹ̀ rọrùn hátà ánà lẹ́dí kóòtù máa kóòtù èmi tí mo yí gbogbo mọ́tò yìí tó bẹ́ẹ̀ kí n ìlọ́kí máa tún wí gbogbo ẹ̀ láì ní yapa ẹgbẹ́ lómi ìdọ́ba gbójú báyìí <laughs> ojú ojú ojú tẹ́tí kó ti fẹ́ wọ mẹ́ta yóò máa mú kanu méjèèjì ojú ni wọ́n fẹ́ à ojú là fà gbé fún wa o gbàdé ó lè wo tákàdá ẹ̀dá fún ẹ̀jẹ̀ ká wáyé ká máa kéwu ká fi ya òkú òkú lẹ́nu bí ọba nímọ̀ ẹ̀sùn òkú òkú lẹ́lẹ́jà ń tà ǹjẹ́ ọba ní wọ́n ẹ̀sìn èèyàn máa yọ zaka rẹ ni èso kìsì gbogbo aná làwọn àdàfà ìyẹn káàrún sọ fún ẹ bí kéèyàn máa mú àlámọ̀rí ẹ̀sìn kọ èmi ń sìn lè dàfà ní lánàá á kọ mi pé bóun ó ti wọ́ fájí àwọn kẹsọ̀ ẹ̀yin tẹ̀ yín ẹ̀ máa yẹn ẹ sá máa rí yẹn dáadáa mímí ọ̀fẹ́ gbọ́ ẹ̀sìn yé mo ní ti mú kéwù àwọn oníbẹ̀ alálẹ̀ àkọlé bọ́ọ̀ bá tiẹ̀ mọ̀ kẹ́kẹ́ kó yẹ kó lè láǹfààní àti lè tún fáfí àdébí amáyétásá alú. ìbò lè háwọn súra yẹn tó máa fi kírun tó o bá sì mọ̀ súnmọ́ rẹ̀ á máa jẹ́ kára rẹ̀ máa yá sí ohun tó ń ṣe kiri o tó ń kà. ìyàdá bẹ́ẹ̀ ni kudu fẹ́ gbọ́ àgbọ̀yé ẹ̀hẹ́n ó yà lọ́mú gbólógbòlù mọ́rọ́ àbí ọmú dátìlì àṣà wọ́n máa wá gbà irú àwọn ọ̀jókòó onílé kí kò sírù kò tó ń tàn wọn lè wà. ẹ wò yàwó èyí tí wọn lọ dá lẹsẹ lẹjọ mẹ́ta ẹ lambo. ẹ rí i kó ní dárúsù ìyàwó ẹ tó máa ń lọ ń tẹ́tìrà sáfara rẹ̀ lórí pé ìpàtàkì yẹn kò ẹwẹ́ ni wọ́n ń pè ní sọláhùn jìn àlàyé òní wọ́n padà gba kódó tó ń jèlò ọmọ sọjà ní sọjà ó ní dárúkọ ìfẹ́ kò pàjẹ ó tún wá wọnú kò tẹ kò tún pàjẹ. níjòkó yẹn ló ti yé ife kúndùbù yìí gbígbà lórí padà jagun ní dábìlá lórí padà rí i. lórí pé gbogbo àwọn ẹni tá a máa ń lọ ẹwọ àwọn èèyàn yín tí wọn láwọn ń lọ sóṣèlú ta lọ fún ọ wá ní èdí ní àárín wa náà láti kọ kí ni wọn á rí sí wọn ò lè rí ń tù sí pẹ́ẹ́ tí wọn rí sí torí ìmúra àtàlásẹ́ làwọn èèyàn ń gbé káàkiri ìfáwọn tó lọ́sọ̀ sí ìlú tó ń sọ pé ẹlòmíín náà tó èmi ọmọ pé ọ̀rọ̀ sí ìhìn òkú sí ìyá àwìn yẹn débi báyìí yé mi o ń lọ sóògùn oògùn burúkú ni mo wí òyìn sọ pé yẹn ń lọ sóògùn bá oògùn dẹ́ wọ́n lọ sí dẹ́ wọ́n lọ sí àlùwalá àwọn ìbára àpẹ́ láwọn kiri ó. ẹni tí ò kúnlẹ̀ fún bàbá rẹ̀ ó ń kúnlẹ̀ fún aláṣẹ. dáa tí ò sí kẹ̀kẹ́ ńlẹ̀. ẹ wà àwọn kan wọn wà ní akọ́sórí ọ̀lọ́ títì ìyẹn máa padà gbàgbé ìyẹn bá tẹ̀lé lómi lọ́wọ́ pé làlúrí ń bẹ làlúrí à wà ní làlúrí ń bẹ wọ́n èkó lódò náà jẹ̀ ní ẹ tẹ́lẹ̀ bó ṣe tún bẹ́ mọ́ ní làlúrí nìyẹn ìlàlúrí ni bó lè yàn ti àwọn apàdé ro odidi ẹsẹlẹsẹ àjímọ̀bí ìyàn wàá dùn sàgbàlá wájú wọn báyìí ìyẹn lè dúró bẹ́ẹ̀ o ẹ wo jọ́jọ́ wọn ti sọ́ọ̀rìn fún ààrẹ àná ààrẹ kan ẹ̀yin ẹ̀ máa bá nǹkan ẹjẹ́ máa sọ nǹkan tó bá bá mú gángan jọ wọn ààrẹ àná Jonathan jọ́jọ́ wọn ń ṣèfura wọn ní bá a ti rìn láago ni. bàbá dọ́dọ̀ ìyàwó sáńbò bó ló ṣe ṣe tọ́nà ẹwọ́ sí òun gẹ́gẹ́ kọ́kọ́ wò pé ẹ̀kọ́ sojú mímu tí òun ó fà sọ sọ́wọ́ òun kóhun tó ní ẹ̀sẹ̀ yìí ẹni tó ń lọ ìwé rí mọ́ gbogbo rẹ̀ ṣe kí ọ̀rọ̀ lòun ti fẹ́ nẹwọ́ sí Sudan ìmọ̀ ni wọ́n ń pè ọ̀rẹ́ lomi ìtọ́ bá kọ́kọ́ déwájú bí irú àwọn Buhari yẹn báyìí oríire ó ti fò lọ yóò dìde jẹrì ṣùgbọ́n ìmọ̀ ọ̀dà yẹn ló pe dúró yàní àǹtàfáàní ó dùn sísun pé kò sí nǹkan ọmọ kan máa ara hẹ̀ wá ní Sudan jèlò wọn pè mí kan ní kọ́ hàtù kọ́ friendship hall a máa ń lọ wo ìwòkú wọn bẹ́ẹ̀ nígbà tá a tẹ̀ dé àti tí ìkónú ẹlẹgbẹ́ ìdádọ́múnú dé ìkó àná àtẹ́kùbọ̀ rẹ̀ àwa ń bẹ̀ ń gbà ní alárìnrìn fún ìkí gbèrègbèrè alábì lọ ọbẹ̀ ń gbà ní. ìgbà tá a wá débẹ̀ nínú àwọn nǹkan tó ń ṣe àwọn tó ti ṣe nǹkan tó jẹ́ nǹkan àmúyẹ ẹni tó jẹ́ alátẹ̀yẹ Bashir ó ń fún wọn ní àwọn ẹ̀bùn olówó iyebíye tó lágbára ẹlòmíì lè ti kọ̀wé ọmọdé dẹ̀ ni wọ́n ní àwọn ọmọdé òní ju bíi twenty one lọ èwo ti kọ̀ nǹkan kí wọ́n ní máa sì ló mọ̀ jù kíní kan ló mọ̀ jù ó ṣe kíní kan wọ́n ká dáhùn àwọn kankan tó jẹ́ mọ́ ọ wọ́n ní lórí lọ́mọ ọkọ̀ jù aláfẹ́ wa jókòó báyìí a máa fún wọn lẹ́bùn ọmọbìnrin kan wá wà ń bẹ́ ọmọ ní olè ju twenty one years lọ ìmọ̀ ni wọ́n ń gbé bẹ́ẹ̀ torí ńgbà tó kàn báyìí ó déwájú Bashir tí kálukú bá ti fẹ́ bá tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ àtòbìnrin wọn náà wọ́n nà wọ́n sí ni ẹ̀mọ̀ fọwọ́ yóò bá yàn ní ìtumọ̀ ní Sudan lọ́dọ̀ tí wọn. ṣé a máa ba obìnrin lọ́wọ́ yàn yàn o kódà tí wọ́n bá bá a lọ́wọ́ náà báyìí yóò tún ti báyìí yóò tún gbáyà rẹ̀. ìdìrí burúkú tó mú ìyàwó ẹ̀ dání a tún máa sọ fún èdà rẹ tó fẹ́ bá ọ síjọ ọmọ ni ẹgẹgẹ lára wọn mọ tí ó fi fíìlì ọmọ yẹn déwájú Bashiru báyìí hánàlá lójú táyé nígbà gbogbo èèyàn máa wò wọn máa wo gbogbo ẹ lọ báyìí wọn máa wò nínú tẹlifíṣàn wọn Bashiru nẹwọ báyìí ọwọ́ ni odidi ààrẹ pé báyìí fọmọ yẹn ọyà gbé kinní fẹ́ gbà fún nǹkan bẹ́lẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìmọ̀ máa ń jà lára ni wọ́n bá yẹ pé tákìlì dùn ni iná ìlọ́fà ni nínú tàlí mùtàlí ó ní ìmọ̀nù lùmọ̀kànlédè láyọ̀njì ẹ̀ka bàbá wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ìmọ̀nù lùmọ̀kànlédè láyọ̀njì ìgbàgbọ́ aláwò kọ́sí kò lè la wọ́n ti gbàgbé hadith tawil hadith albara ibn azib radiyallahu ta'ala anhu tẹ́lẹ̀ yẹn bá wọnú sàárè ìtàn tí mọ́lákùn tó bá bá yẹn wá máa yẹn pé ta lẹ́lẹ́dà rẹ ọ̀rí ẹni tó bá jẹ́ mọ̀kọ́lì tó ní èmi náà wí ohun táwọn yẹn kàn wí ó ah, kó bòǹbò sí ni. mẹ́ẹ̀ ni mọ́mù kọ́rin ti yọ ike ìmánu lè mọ̀kọ́lì dí láàyè òyì. ìgbàgbọ́ aláwò kọ́sẹ̀ kò lè la. torí bẹ́ẹ̀ dákun ẹ̀yà tagiri ẹ̀jẹ̀ káwọn náà àbá kan sọ pé wàá di zakat aljahi wa'lam bi annaha kàmìtìlì zakat almali tamani sọ́ọ̀bùhà ẹ̀lẹ́gbẹ́ wọ́n ní wàá di zakat aljahi zaka yìí yẹn ni pé tọ́ba wà nípò tó lè lópọ̀ ẹ̀ lò ọmọ yìí gbọ́dọ̀ fi zaka owó náà bẹ́ẹ̀ ni zaka àkókò ìyẹn máa yọ ọkọ máa fi gbogbo ẹ̀ kẹ́ máa wá wíìsì dànù orí bẹ́ẹ̀ ẹjọ́ àná ọ̀tá kiri jìjì tí a lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ẹ̀gẹ̀ ṣe gbogbo àná ìlara kéwù ni ẹ̀wọ̀n ká mọ́ ju bẹ́ẹ̀ lọ à gbogbo wa ni o lóhun tó ní ti pẹ̀lẹ́ sí wa ó lè máa jura wọn lọ ṣùgbọ́n pé kò ní sílẹ̀ yóò ní àwọn ọmọ báyàdì èrò mi sì kéwù téèyàn gbọ́dọ̀ má kéé tí mo lè gbogbo ẹnu sọ àkídà ni èrò sàlásàtò usul ọlọ́ha gbogbo ẹ̀ sórí ó sì mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ bó sì mọ ọlọ́run lọ́kan tó fi ní sẹ́bọ̀ wọ́n tún bú ṣe gàdà kó tiẹ̀ máa mọ̀ kẹ́kẹ́ nù fíkì irú ṣurutu salati ti alimami eh, alimujaddid muhammadu bin abdulhaj wàhálà gbogbo ẹ̀ wàá dẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ torí bọ́ dàfà bọ́ dàfà ìyẹn náà tó sàfà àwọn àsàfà àwọn ọkùnrin ọsán jẹjọ tí àwọn olófin máa fi ọlá àfà jálẹ̀ yàtọ̀ fi ọkọ wọn báwọn kẹsì ní ká yí sọkọ wọn máa jẹ àfà mọ ọlá àfà tí ó lè gbà kéwù gbìyànjú kéwù òru lásán náà lọ ọ̀nà ẹ̀ sáà ìdí ẹ̀ tọ̀ torí bẹ́ẹ̀ afaani anẹ́sì mọ́wúta gbogbo àwọn èèyàn kú ni wọ́n wà á lẹ́lẹ́ ẹ̀mí àhíyáwó ṣùgbọ́n àwọn tó bá ní wọ́n ẹ̀sìn àwọn lọ́wọ́ àláyé àwọn ni wọn ò ní máa mú ojú kí wọ́n máa fi tẹ̀lẹ̀ ọ̀rọ̀ bá nìyẹn di ebẹ̀ níbi tá a ti lọ òun ni yí pé ṣọ́ọ̀rù bẹ́tẹ̀ ni ìṣesí méjì kan bẹ́ o látàtì náà òun mẹ́tì ìjọ mi ò ní pa méjèèjì tì alákọ̀ọ́kọ́ nínú ìṣesí méjì yẹn òun ní kíni o àníyàhádà ìmáa ṣe kíni o ìmáa hù kéèyàn sunkún kó tó máa wá gbé àwọn ohun burúkú kan jáde ńbẹ ìkejì òun náà ní kíni o àtọ́hánà ilẹ̀ ansaabi ìmáa fẹnugún rẹ ọmọ abàrin onírẹ̀ jẹ́ òun fi mórin tá a mú wáyẹn yẹn bá tẹ̀ lóun fẹ́ máa sọ pé ọ̀dà ọ máa ṣe fáàrí ẹ̀ níbẹ̀ rọ̀pọ̀ àtomi náà ló pinlẹ̀ rẹ̀ ibi tí atúfẹ́ bọ́ sí báyìí wọ́n ní báàbò ṣùgbọ́n ká tó débẹ̀ kí ni àgbáyé tó wà nínú hadith yẹn àgbáyé àkọ́kọ́ wọ́n ní pé fíhì tàkùlẹ́zù tẹ̀sírìmì tọ́àní ìnẹ́sàbí wọ́n ní yá hadith tàbáwò hadith yẹn á rí i pé ń bẹ́ẹ̀ mbẹ́ <clears throat> ìlágbára jíjẹ́ wọ ìmáfẹnukẹnugún rẹ̀ onírẹ̀ àti ìmáhu ìjẹ́wọ̀ rẹ̀ lágbára pọ̀ àti wípé ìṣesí yẹn o min àmàlì kùfà tí mùsùlùmí bá ń ṣe kọ́ pàtì kìí ṣèṣe sí mùsùlùmí wá àkàlákìlì jahiliyya ọdẹ tún jẹ́ wà àìmọ̀kànmọ̀kàn tàìlẹ́sìn ni o ṣeṣe tòdó kìí ṣe sí àìmọ̀máàsì torí bẹ́ẹ̀ tí bá ń bẹ lára wa ká fàájì bẹ́ẹ̀ náà ni ká máa fi rìn ṣe fáàrí ẹ̀rí tá a bá kí n sọ pé kò lébùn náà máa ṣe tàwa ẹ̀ fàákítẹ̀ ṣe bí àdàrà ìrìnnì ká máa ṣùgbọ́n ó àní mẹ́sàájì ìnàlẹ́fà tá a mọ̀ yẹ kó ló ha ánàdá lẹ́yìn sálẹ́fà tá a mọ̀ yẹ kó ló ká náà àbí. oníbùnú mọ̀ ọ́ sí tọ̀ oníbùnú mọ̀ ọ́ sí tọ̀ dá. ó lè kò dé fúnẹ̀ sí ìta ọmọ ẹni orí ọjẹ́ wà kí tẹ̀ ṣe lé àdàbà sálọ̀ lẹ́kọ̀ọ́. Nùbùnítà Mahamudu. Àní nẹ́sà ẹ̀kọ́ tó bá nìyẹn. Iyìn tó orí gbàǹbì ẹ̀kọ́ rẹ tó nìyẹn ló máa máa rọ lọ́rọ̀ kó níbi o. Kó níbi ìran mi báyìí. máa yẹ kùlù ká ní ìnàlẹ́ fàtà mọ yẹ kolo ha anẹ́dá ọmọ nìyẹn gidi lẹ́nu tí sọ pé báyìí lèmi náà dá gan báyìí lèmi náà rí ṣe. kìí sọ ọmọ nìyẹn gidi lẹ́nu tí sọ pé bàbá mi rí báyìí. ọ̀rẹ́ àwọn òde kó yọ wọn ẹ máa ń sọ fáwọn ọmọ mi tó ti àwọn tó ti ní làákàyè wọn pé tíra mi ó má lérò gbógun yín ni ogun gbogbo mùsùlùmí ni ní wọn bá fẹ́ kéwọn nù yín kọlọ wá owó owó mọlá tíra tòsí gbọ́ ọlọ́wọ́ kọ́lọ́ kéwú kó fọkàn sí kéwú ẹ̀ dáadáa ó ti ràdíra torí ìjogún síra bàbá mi mo kó tara mi jọ tí wọn náà bá fẹ́ dà wọn náà lọ wí kọ tiẹ̀ náà lọ́tọ̀ lọ́ sí wàhálà tiẹ̀ wọn fẹ́ ìgbésẹ̀ ńlá sí Adéọlá gbé nípa ìwòlè ọmọ rẹ̀ tó gbajúmọ̀ yẹn Kọ́lá gbésẹ̀ tó gbọ́ngbọ́n pọ̀ jù bákan fi lọ kàwé ní ìlú Èbó ọlọ́pẹ́ bàbá jó lówó wọn bá ti ṣe sàbáyé láàrin àsìkò díẹ̀ wọ́n ti lè owó náà wọ́n ń bọ̀ wá nàìjíríà padà ni kí ló sì dé àwọn agbowó nítorí kò tí sọ̀rọ̀ sáńsáń gbà wọ́n bá tẹ̀ wá kò lè wọ́pọ̀ àwọn agbowó fífi ni owó tó yẹ kó sọ ọdẹ láyé àwọn ti lówó bẹ̀ẹ́ tẹ́ni àwọn làwọn tẹ́sí ò fẹ́ ra ókè ihun táwọn yòókù rẹ ti wọn ní bàbá tó lówó tí wọ́n máa ń ṣe lọ́hùn wọ́n bá yẹ pé tọ́lẹ̀tì wọ́n máa ń fọ̀ lọ́wọ́ àwọn fọ̀ wọ́n yẹ pé mọ́tò wọn ń fọ̀ lọ́ba wọn fọ̀ pẹ̀lú bànújẹ́ ló fi kú òun nìkan lọ́wọ́ sẹ́kùn tó fẹ́ lápẹ̀rẹ́ náà àwọn ọmọ ìpolówó lọ́wọ́ ń sìn gbogbo àwọn yòókù ayọ̀pọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀dá nìkan ọmọ mi ò ní jìyà ìbí wọ́n jìyà kó jìyà mi náà. wọ́n máa ń sọ fáwọn ọmọ mi tí bá bá wọn sọ̀rọ̀ pé ah, gbogbo ìgbà táyà fi ń lọ ilé ẹ̀kọ́ aláti ilé kéwúdé báyìí awẹ́ mẹ́fà láhùn àmọ́ méje gan àyílà ládẹ́bẹ̀ẹ́ wọ́n ti fáfìlà dẹ̀ ń bu sọ́gbà ẹ̀ ẹ tó sọ ọ́ di oníkutukutu tẹ́ǹsì níbi àwọn lè dẹ́nu èsì yìí dẹ̀ ń súnmú sókè ń sìn tí tọ́wọ́ ẹgbẹ́ tó bí tábà àwọn ẹlẹ́yà àtọ́wá ìfà lè ṣe bíláàkì inú aṣọ ni ní ẹ̀ máa fún ẹlẹ́yà wa kan yóò fi ṣe bí fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn yóò fi rí nà dé ìyànà gbégi. àwọn lé ní tábà sílé kí ó dé báyìí adẹ̀sí máa ń wá wẹ́mẹ̀ jè. lójoojúmọ́ bẹ́ẹ̀ gbogbo jọ́ márùn-ún dábì lọ létí njọ́ dàbá wa lọ ẹ̀wẹ̀ àrùn rò kàn mẹ́ẹ̀ẹ́dógún àwa lè o ká máa lọ tọ ẹ̀kọ́ wa àwọn bàbá aládùúgbò nìkan kan àní sọ tí ó bá dí kíká yìí di ọ̀rọ̀ àrùn sọ yìí lọ́wọ́ yóò lájò sọ. ìrìnà ni rọ́ọ̀mì ìdí ń gbà tó ṣe pé nǹkan tá à ń sìn yẹn ń wò wá a ti ká sí apàdà ń rìn tọ́ka gidi ń parẹ́ nù. táwọn wá bẹ́ẹ̀ sẹ́jà àwọn ọmọ wa tó lò ní bíyà kọ́ nìlọ nìfẹ́ kó jìyà wọn ní ìwà dúró owó tó kó lọ ní sàn sùn kí ló mú bọ́ òtí lọ láti ìsìn èwo ló mú ọ bí ọ̀gá wa ló ń nígbà tàbí wà látòrí orin tí ó kọ fún àwọn nǹkan nǹkan nìyí òtí lọ láti ìsìn èwo ló mú bọ́ èyí náà lọ́kọ̀ òfin ọjọ́ kejì ọjà náà ẹlẹ́mìí wọn owó sùkú yìí náà ni ó yọ máa ságbàlá káàkiri wọ́n lè ní thirteen thousand kéde kan fifteen thousand ah ìgbà wọn ni máa kó èlò wọn ti ẹgbà kẹ́yìn lọ́wọ́ mi ní primary school jẹ́ three thousand kéde kan fún ah èmi ọ̀nẹ́wó tó báyìí ti lè pa sùkú. wọ́n bá tún lè sọ pé ìwé bọ́lá ègè la kà ń gbà ní tòótọ́ náà èyí yòówù náà ìgbà tó padà lọ lé kéwòn rẹ̀ gbogbo lé kéwòn rẹ̀ yìí náà thirty naira àti twenty naira ten naira five naira kò sí owó kan kódà tó owó ní ìbá ti ń ga ti ń fẹ́ ń di owó gidi ọgbọ́ lọ́ba yẹ ẹ ti mọ̀ mọ́ sí máa ń ṣe láwọn àdúgbò lọ́dọ̀ àwọn bàbá wa hmm, ọba yẹ ìwà wa ni wọ́n ní ká gba kinní báyìí wa máa lọ yẹn àná sáwùkì asáfẹ́ ṣe kinní yìí ní alọ́lá àtàméjì wà lọ́ọ́ yìí lórí ipa afẹ́ kẹ́kọ̀ọ́ tàbá ti yẹn ju tí wọ́n fẹ́ ṣe bí lápẹ̀rẹ̀ nísì ìró mẹ́wàá lẹ fẹ́ kí wọ́n mẹ́ta lógún sí lérò ṣèbí kí mẹ́wàá ó ti pé ní ẹ́ ó lè sẹ́wọ̀n sẹ́wọ̀n ní gbogbo ọjọ́ márààrún á sì mú fifteen lóra ọ̀hún gbàdá mi tí ọ̀bẹ tóbi jọ́ mélòó báyìí gbogbo mẹ́wàá ti kíni o ó ti pé àtàkéjì wa pàkàpàkà á mú kí la fẹ́ ṣe ó á lò látara ẹ̀yìn wa fẹ́ kéwì. tó kí ìwọ náà ọlọ́ọ̀ ṣe wàhálà wọ́n tẹ̀ jẹ́ kọ́ ọmọ ẹ̀ náà ṣe wàhálà gbogbo àwọn ọmọ yẹn tẹ̀ jẹ́ wọn bí sí yẹn ọjọ́ iwájú máa lágbára ọba rìn lọ sí skul ọ̀hún náà mọ yi yìí ọsẹ yìí tó jù yìí tó jù yẹn lọ ọsẹ àríyé náà ya ọmọ ìyàwó wọn parí sukùn wọn kankan won sì bọ sí di òfin wa jẹ ló wọn dẹ ń jẹ wọn àtàrà lé wọn ni sí ṣòro kankan se òun ní kọ̀mọ̀ kẹ́kẹ́ ṣe wàhálà dé àbí òde ó tún dé sí ọlọ́run padà ọ̀rẹ́ pọ̀ gidi ṣùgbọ́n kì í sọmọ nìyẹn gidi náà pé káàná àbí ẹ mọ bàbá àti àlè ìrìn ìrìn lówó ni àbí owó dìrín owó dìrín ni wọn àtọlẹ̀dọ́lẹ̀ làwọn á ti máa lówó tí ọba ṣẹ́gun òní ìjọ ìmọ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ tí wọ́n mú ọmọ mi wá mo dà bójú bí ojú èèyàn mo bá rà kẹrù dà mo bẹ̀rẹ̀ sí kígbe mọ́ ó kẹ́ ó jẹ̀ sí lọ́kọ́ sẹ́yìn mo ní òun wò pé owó sì rẹ ni bàbá rẹ yóò àjọ máa ń sẹ́ẹ̀sù nínú Ramadan àìsàn aṣọ òkè ó ni ìdí ọba sekun ti lọ wọ́n ní ọ̀hún àṣetẹ́ ní ìṣẹ̀ ọ̀hún ọwọ́ bí ọwọ́ obì ọ̀tẹ̀tẹ̀ bí ẹsẹ̀ obì gbogbo bá tún rí tí ń bá di ọlá àníjọ́ ti kọ́wọ́ rẹ̀ ti lé gbogbo àwọn ẹni tí ò sekú wọn ò ní tọ́ka mọ́ tí mo bá bàbá mi ó kówó lẹ̀ ṣe máa nẹ lọ wọn ò ní tọ́ka mọ́ gbogbo ẹgbẹ́ pé bàbá rẹ̀ kówó lẹ̀ ọ̀nà owó là á tọ̀ pé gbogbo ọjọ́ yẹn náà lọ́dà bí àná báyìí a máa ń sẹ́sùn ni ara ti kí sára wí ìdán báyìí láti bẹ̀rẹ̀ aṣọ a máa ń hún di kíní ní sáré èyí tí ọba dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ báyìí lẹ́yìn ìgbà tá àbí láti jẹ́ sàrí tí alọ́ kí túbú ìmẹ́ a máa sèyàn náà di bóyá bíi wọ́n alọ́ sunu àwẹ̀. asekun ni olùbẹ̀ yìí kálukú kọ́ lọ́ọ̀ múra má borí ń rẹ má sì fìrẹ́ ti fáàrí wọ́n náà wọ́n náà bó ṣe tún gbé kọ́ bí wọ́n rẹ lé kọ́ tó dáa má gbé kó lè wọ́n rẹ rẹ. síbi ìrẹ́ wọ́n sì ti ń da ọbọ̀ láti ìpìlẹ̀ tẹ́lẹ̀ ó àfi bí wọ́n ti lọ bí ó lè yí. ìrẹ́ wọ́n ti ń da ọbọ̀ tẹ́lẹ̀ ó fi wọ́n ti lọ bá àfáì wọ́n ti lọ bí ìyẹn pàtàkì. وان كاجي وجه واد نسي هنا ني باب حب الرجل قومه كي اني في جوره نعم حدثنا زكريا حدثنا زكريا قال حدثنا الحكم بن مبارك قال حدثنا زياد بن ربيع قال حدثنا عبد الرحمن قال حدث حدثتني امرأة قال لها سيلة قالت سمعت الذي يقول قلت يا رسول الله أمن العصرية أمن العصرية أن يحن رجل قومه على الظلم قال نعم. tọ́ ó fi hàn yí pé hadith tá a máa ń gbọ́ yẹn káti ẹ̀ ní hadith tá a fẹ́ kàyé là ń fò lè hadith tó lẹ̀ wọ́n ń pè nìkan ní abájọ́rọ́mìlì dọ̀yìn fúlẹ̀ nìyẹn ẹni tó tún pè ní fatila tí wọ́n dákọ́ nú àwọn ẹ̀gbà wa hadith yìí ni lásán fún àmúntọ̀ ń rí lójó jẹ́ fò ajágbé yìí tẹ̀sùn máa ń gbọ́ ní ìdọ́gbajúmọ̀ lọ́dọ̀ yìí lọ́wọ́ àwọn fún pèlè wá tọ́ ní minal iman anabi ọ̀sán kọ́dọ̀ yìí ló tún pọ̀ jù gan ni pé tọ́ba tún kó lu ẹ̀ lọ lọ lù mí tọ́wá lọ kú sílùú òǹlù ládàá rẹ̀ máa pọ̀ ju kó kú sílùú ẹ̀ lọ ìníkẹ́ sábò ń sẹ́yìn káwọn ará ẹnìkẹ́ kan bẹ̀ mọ́ ọ. bọ́sẹ̀ ọba ti dùn pọ́n bẹ́ẹ̀ wọ́n sọ pé ìlú wa yìí bí abínisí là gbé àbí wọ́n bí ọtí ló gbé kíni ọ̀dà fọ́nbẹ̀ ni tí ọba ti jọ àfàṣàǹfàrà nígbà ọlọ́ jókòó tó àwọn ẹran jè ló ẹran tí orin rẹ̀ fi ń kọ́ ó ní ọtí láàrín ti máa ní a lélẹ́kẹ̀rí mi à ní ilẹ̀ àdá sàràrọ̀ ìdáhùn àwòrán yìí bá ń wá fún yá kílò ó ní ọtí láàrín ti ibi téèyàn lè sá jìnà jìnà ń bẹ lórílẹ̀ yìí fẹ́ni tó bá jálà kan léèyàn tí ó sá jìnà jìnà á nílẹ̀ ẹ̀dà kò níbi sùtá ọ máa fẹ́ nǹkan àbọ̀ ń bẹ̀rù nǹkan orí rẹ̀ dẹ̀ pé ọ wá sójú kan náà iṣẹ́ rẹ̀ sábà káàsì níbí báyìí ti lọ́ọ́ lù mí wọ́n á jẹ́ pàpọ̀ wọn tí wọ́n bẹ́ẹ̀ kó lọ́ọ́ bẹ́ẹ̀ máa lọ gbé bẹ́ẹ̀ kílódé ọ̀rọ̀ náà ni àtàtọ̀rọ̀ ó gbé so tó nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ afúgbòlè wa dọ́ni ní wóróworó ni ànábì n'i pé ìnífẹ̀ẹ́ lu nínú gbàgbọ́ lọ́wà rọ kíyẹn wá nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ láfẹ́ sọ ń pa ń sìn ọ̀nà hadathana zakariya zakariya hadathana ọba wa sọ̀rọ̀ ó ní alihakam bọ́nu ni mubarak sọ fún wa yìí pé ziyad bọ́nu rọ̀bẹ́yà. yẹn náà sọ wípé hadasa ni abẹ́ẹ̀dù rọ́mìlì tí wọ́n pè ní dọ̀ọ́yìn ọ sọ fún mi ó ní obìnrin kan náà sọ fún mi wọ́n ń pe obìnrin yẹn ní fùsẹ́yìlá àmọ́ obìnrin yẹn rí kí lóbìnrin yẹn rí ó ní bàbá òun mo gbọ́ tí ń sọ pé ya Rasulullah nílé òjíṣẹ́ ọlọ́run àmínà lè aṣọ bí ìyá ti àyọ̀yìn ar sínú ẹlẹ́yàmẹ̀yà iná ẹ̀ lọ́wọ́ kéèyàn máa rin ìjọ rẹ lọ́wọ́ lórí àbòsí wọn là nẹ́bí dáhùn pé náà ẹ bẹ́ẹ̀ ni o kódà ọlọ́kàn ṣé àdéhùn yìí jẹ́ wàdàn yín kù bẹ́ẹ̀ náà ọ̀rìn ìjọ rẹ lọ́wọ́ lórí àbòsí yàní ẹlẹ́yàmẹ̀yà ni ẹlẹ́yàmẹ̀yà a máa ń ṣe é sí òdodo yìí. a gbọ́dọ̀ mọ yẹn kan pẹ̀lú òdodo ṣùgbọ́n a máa mọ òdodo lọ́dọ̀ àwọn èèyàn ni a sọ pé àwọn lágbára báyìí òdodo wọn máa ń sọ yìí rọ̀ ẹnì kan sọ pé ń bọ́ ló ti gbọ́ lágbára báyìí lórí òótọ́ làwọn ènìyàn máa ń irọ́ irọ́ bẹ́ẹ̀ tàbá mọ òdodo tán láàtó máa mẹni ọsọ ẹlẹ́yàmẹ̀yà ni kéèyàn máa ran ìjọ rẹ̀ lọ́wọ́ lórí kíni o lórí ààbò ìjà ẹlẹ́yàmẹ̀yà a máa ń jà fún òtítọ́ ni. walau kana al-haqqu min àrídáàdìkà kódà kó dodo wá lọ́dọ̀ kíni o lọ́dọ̀ ẹni tọ́jú ọpọ́sìtì ẹ̀ ọ̀tá rẹ̀ ni sódòdó lọ́sà tẹ̀nu ẹ̀ jáde alhamdulillah kéèyàn gbà ẹ̀gá tọ́ba yìí pé èèyàn ó gbé lẹ́yìn yẹn ìwọ lọ́yẹ kí n gbé lẹ́yìn rẹ o ṣùgbọ́n òdodo lẹ́nu yìí ń sọ. ẹlẹ́yàmẹ̀yà kéèyàn rán èèyàn lọ́wọ́ lórí kíni o lórí ààbò. sọ ẹ̀yàmẹ̀yà òun ni ìkúnni lọ́wọ́ ìyẹn ni ẹ̀ ń sọ̀jọ́rọ̀ ọ̀wá kùn lọ́wọ́ lórí ẹ̀ pé ní ọjà ilé ẹ lọ́yọ́rọ́ fẹ́ kó tó ṣe kí ni kó tó fàbọ̀ bẹ́ẹ̀ díẹ̀ àti ẹ̀wọ̀n á níbẹ̀ náà lórí. ẹ̀rí kọ́lá ń sọ wípé níbi àlùwà sọ́yà làásù nígbẹ̀yìn sọ́tò lọ́nà àm ọlọ́run yẹn sọ ẹ sọ dáadáa wàlọ́kánná làákùnbà ó dàbọ̀ jálá sùnmọ́ lọ́wọ́ pé tọ́ba fẹ́ wọ sí ọlọ́pàá báyìí wọ́n á béèrè pé ṣé tí yẹ bàbá bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ abẹ́ni tó súnmọ́ ẹ jù tó bá dáràn ẹ̀ kò yìnbọn fún ṣé wàá yìn fún àwọn pé wọ́n ní ọ̀tá lùkárà ní kò yìn fún. mọ́ ọ̀rọ̀ wa dílẹ̀ tán ah, bó wa ni mo ti fẹ́ ṣe bàbá mi nì èèyàn ò fi òdodo yẹn rinlẹ̀ mi sọ bí hadith yìí ṣe rí nìyẹn. Ah, àdùn báyìí àwìn ọ̀rọ̀ abákẹ́rì díẹ̀ láti palẹ̀ mọ́ nítorí ipa tó ti fẹ́ bọ́ sínú àkọlé mi òun náà ni ọ̀rọ̀ òdì yíyàn a máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá yẹn lọ nígbà tó bá di ní sẹ́túmbọ̀ ìṣọ̀wọ́ ọ̀rọ̀ abákẹ́rì ti dín kẹfà díẹ̀ lọ́wọ́ tàlá ní ìdáhùn tó fún wa aláàánú sọ̀sálánù hadith kan dáadé kàtúwájú ó ní ní ìmọ̀ rọ́jòló. Abubakar amúndàlá èèyàn gidi kì í ṣe Abubakar àwọn bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan àmúyẹ tí ń bẹ láwọn Abubakar sì kí ọjà lọ kàlá ni eléyìí dáhùn àtúntò lẹ́nu òun náà ni khawfuhu min tanawul al-haram ìbẹ̀rù tó lágbára tí ń bẹ fún Abubakar sì dé níbi ká má jẹ àrà mú. Wahab ibn al-Ward ó ní laukum taqiyama sariya ọ̀kan náà wà fáyà ó ní tọ́ ọba dúró bó pò ó ṣe máa ń dúró òpó mọ́tàlá kò lè wúlò fún ọ títí tó fi wo kíní ń wọ ikùn rẹ̀ kẹsàn ni o àbí haramu yẹn ni kò dún àwọn yẹn mẹ́sìn mọ́ ẹ alihamudulilayi gbogbo ohun tí wọ́n mọ̀ mọ́ náà ẹ̀sìn yẹn kò lè ṣe kíni o kò lè sanfàní kẹ̀kẹ́ tí wọ́n gé òfin wo kí ló ń kí ìbọn nú rẹ̀ sẹ́ẹ̀tọ́ ni nǹkan yẹn ni àbí haramu ni. afáwọn ọmọ rẹ̀ kàtọ́ bọ̀rọ̀ di ọlọ́ọ̀tẹ̀ láàánú ó ní àwa o ẹjá wa ní ọjọ́ àwọn ẹni ìṣáájú búbọ̀rù ní àwa o tá a jẹ́ sáà bí ànẹ́bí o àwa máa ń pa náírà ọ̀fà tẹ́ẹ̀nì aláàlí a máa ń pa sí kódà tún lè sọ wípé ká mú ìdá kan ẹ̀dá mẹ́wàá sẹ́ńgọ́bì. kí yẹn wá tó wá mú ẹyọ nínú ìdá mẹ́wàá yẹn kọ́ wá tó pè mẹ́wàá kọ́ wá kó bẹ́ẹ̀ sí pé ohun tí ò tó kan nu mẹ́wàá àwa máa ń pa á sí tọ́jẹ́ halal. àti bẹ́ẹ̀ mọ̀ká pàtàlówó ọ̀ọ́yìn ìlhàrọ̀ lẹ́yìn tó fi ń bẹ́ẹ̀ yọ ká má kó sínú kí náà èèwọ̀ ọ̀rọ̀ yẹn kílẹ̀ àdìẹ. mẹ́wàá nìyí o nǹkan yìí jẹ́ mẹ́wàá àwa tún mẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan yẹn àwa pín sí kíni o àpín sí mẹ́wàá àwa kó mẹ́sàn-án bẹ́ẹ̀ mẹ́sàn-án yẹn náà wọ́n tún lọ́ọ́ rọpọ̀ mọ́ mẹ́sàn-án tó kún bíbá yìí àdékẹ́ ti yẹ mi ò mọ bẹ́ẹ̀ sí lè pe bó rẹ̀ wọ́n lọ fa twenty tó wọ́n lọ fa twenty àdéhìí ti gẹ́gẹ́ olódìdí. nineteen yẹn pátá báyìí yaani aláàlí ni ó àwọn apàtì hmm, àwọn pàtì táwọn fi ń pààyà káwọn máa kó sínú haram asèyídàtò Àìṣà radiyallahu ta'ala wọn lọ wọ ìwà lásán ọba kò wọn náà ọba kò Siddiq ó ní ọmọ kan ọmọ ọ̀dọ̀ yìí ìmọ̀ ńlọ ọba àti ní òde pé bí ẹrú ni tọ́ba èló lọ pa báńkó ẹ̀rí. ọ̀kan ní Abubakar ìmá ń jẹ nínú owó tọ́ba fi tọ́ba múdé yẹn òun náà máa jẹ́ ń ọwọ́ adé kan ó mú nǹkan kan wá wọn kiri wá jẹ́ ń ọ̀kọ́ ọ̀la ọmọ yẹn wá sọ fún un pé ọmọ

ẹ̀ ń kọ́ ọmọ kéwù ní kẹ̀ bẹ́ẹ̀ kọ́ a máa ń dá àlejò lóhùn ti àná àlejò bó ẹni ọba ti wá ọba fẹ́ travel àgbà pé ọkọ̀ rẹ̀ ọjà àmù àtọ̀ àmù níbẹ̀ kọ́ ó ní sára ẹni ọba ti wá olóhùn fẹ́ sòde ẹ̀ má sòde ẹ̀ nídìí ariwo lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó ní mọ̀ọ́dá gbígbá bí ìyẹn kẹ́ni lásìkò tó wọn ti gba Islam ṣùgbọ́n ìyìn tẹ̀ tún máa gbígbà yẹn kẹ́ni ìyìn nímọ̀ ń parẹ̀ mọ́kẹ́tẹ́ nìyẹn ni o náà pé pípọ̀ wọn náà wọ́n máa ń fẹ̀yàn ni ọ̀làkìyà ni ẹ mọ̀ kó n fẹ́ jẹ́wọ́ ni ẹ mo ti sọ̀rọ̀ ẹ̀rí dáadáa ìwọ wọn ni ọ̀lọ́ mẹ́yìn wá ìdarí ọwọ́ rẹ̀ ọmọ wa gbọ̀n pé à ẹyin ẹyin ẹyin tí mo rà lọ́dọ̀ ya kiri bóòlù abẹ́rẹ́ ti wá dín náà dídín rìn tí mo lù ú ni ó lè ka abẹ́rẹ́ sí ó lè fi bẹ́ẹ̀ padà ìdarí ọwọ́ ẹ̀ wọ́n á pààrọ̀ rẹ̀ mọ́ lọ́wọ́ àbẹ̀dẹ̀ kọ́ ẹyin wọ́n ní kí n fi rárá tán láyè bẹ́ẹ̀ kọ́ sí bẹ̀rẹ̀ sí jáde ní ọlọ́mú gàlúrà wọ́n wá mú abẹ́rẹ́ táwọn afáfẹ́ wọn máa ń gún yẹn dín yẹn wọ́n wá tẹ gàlúrà sínú ẹyin wọ́n fa díẹ̀ fún inú ẹyin kó fi lè gbá ẹbí wọn bá bínú wọn máa bínú pàtì nílà fáńtù yìí bẹ́ẹ̀ náà làgbọ́n wọn kò gbòógì sálẹ̀ kẹ̀kẹ́ lè wọnú ẹ̀. bàbá ti dọ́gbọ́n lu tó ṣe ń jẹ báyìí kó ṣe di pé fira gbogbo ara ẹ̀ ó rí páyé ti bọ̀ ọjà ìdarí náà bàbá ọbọ̀ gbogbo ara o àfa wèrè ti jókòó gbogbo ẹ̀ àfa àbúrú obìnrin kò fira gbogbo ẹ̀ ò ní fi ara rẹ̀ ó rí táyé ti bọ̀ ọjà dé wọ́n bá gba àgbọn lọ́wọ́ ẹ̀ báyìí lójú ìdarí ọwọ́ ẹ̀ náà fi chéǹjì àgbọn mọ́ lọ́wọ́ àgbọn tó ń ti ṣiṣẹ́ sí kan àti tiẹ̀ ọlọ́fọ́ọ̀lì jẹ́ ń jẹ́ láwọn kẹlẹ kan ọyá báyìí ọ ní ọyá pa ìwọ náà ni ó bá wà wọn náà ni ó lọ yanjú ẹ ọpa báyà bá wọn ṣe di pé nǹkan jáde ni ọba ni ó ó ó ìgbésẹ̀ máa fara balẹ̀ wọ́n ti bá tiẹ̀ jẹ́. àbí tẹ̀lé ìpọ̀ ọ̀sán tí a dájọ́ ti tó àbí. àbí tó ní sani àti sani lé mọ̀ bó ti wà yẹn orúfó sani orúfó sani pàpà pépà rẹ̀ wọ́n mú wọ́n sa wọ́n gbé sórí gíláàsì arìn púpọ̀ ọlọ́run dákùn forí jù wá àdúpẹ́ súnmọ́ ẹ̀ tá à ń ṣe lọ́ńdà kó má jẹ́ àwọn àpàdà sí ibú. bàbá sá tó gbé sára gíláàsì báyìí lójú ọ̀jáde ó ti jáde mbẹ àwọn àbúrò ọdẹ àti mọ̀ bàbá tí wàá jáde wàá fọ ọ̀lọ́ wa yà á gbé ọ sóòkù bàbá tí wàá gbé ọ sóòkù báyìí yà máa fi tọ̀ lọ́wọ́ tí wàá ti fi tọ̀ lọ́wọ́ báyìí ìwọ ni ọba máa rí pé ìràwọ̀ máa ń bẹ lọ́ọ̀mẹ́ ìdílé ọba máa fi sọ pé ìràwọ̀ rẹ mẹ́wàá lẹ́yọ kọjẹ́. tí wọn àti fi ń tí kóòpù rẹ jọ wà wọn àti wọn fi tán báyìí ẹbí tán báyìí méní jọkà ó débi mẹsàn-án báyìí wá ní tọ dáadáa ní ló ti ń kú yìí ayé ti tẹ̀ jẹ́. ọmọ aláwọ̀ bẹ́ẹ̀ dáwó wọ́n sì ní parí olójú méjì aláwọ̀ kàlà wàláhì ò lè mọ̀ wàláhì ò lè mọ̀ ìfẹ́ pàtí bì kan èkejì báyìí tó jẹ́ báyìí ó dọ́gbọ́n ti fi ń dáwó báyìí lọ́kẹ̀ sí lọ́kẹ̀. ẹ agẹ́rẹ́ one thousand. wọ́n ti dà á fún ọ nìyẹn tí ó pọ̀ bó ti máa mú olójoojúmọ́ nìyẹn. ọkọ̀ yìí báyìí wá ìhánẹ̀ bí wọ́n ti máa ń sin bọ́ sọ díẹ̀ fún bẹ́ẹ̀ ni. ẹnì wá lóun wá sí kí ìhánẹ̀ òun dá gbígbá fún òun ò sì ṣe ẹ̀mọ́ ṣe òun kẹ̀ dọ́gbọ̀n mọ́ kẹ̀ tẹ́ lásán ni ẹ̀hẹ́n báwọn àfáàní ti máa ń sẹ̀tàn àwọn fẹ́ ti pálí ṣúgà náà tún wà lọ́dọ̀ o ìpálí ṣúgà náà tún wà o lóye báwọn kìíní yẹn wà lọ́ọ̀yì ó dẹ̀ ti lu ọdún márùn-ún báyìí ó lọ ẹ lọ mi ní nǹkan tẹ́ máa ń lò yìí wà lọ́ọ̀yì ní sọ tóbi já sí ọba ti wá já tó títí títí obìnrin pápátá pé gbogbo ohun tẹ bá ti yín máa gbà yóò gba gbogbo oríṣi nǹkan lọ́wọ́ ẹ̀ yóò àṣẹ pé ọgbẹ́ àkọ́jọ́ á lè yóò àṣẹ sọ gbogbo àwọn kì í sáné tí ń wí fún ẹ. ó ní ee láti yẹ ọdún yìí ẹ ti jẹ́wọ́. wọ́n ní ààrẹ wọn sábà fi ń jẹun adéwé lọ́wà. wọ́n bá ti wá dín ọgbọ́n òdẹ́kùdé wa lọ lọ ẹ̀fọ́ ẹ̀gúsí. wọ́n á sọ pé ẹ̀fọ́ ẹ̀gúsí gbogbo lè ṣe ni. tẹ́lẹ̀ ìbá kí ló ní ń ṣe ọ́ orí ń fọ́ mi ni ayá lọ mú ìpẹ́ ẹ̀gúsí mo fi epo pupa àti lẹ́sì. eléyìí òde kí ló ní ń ṣe ọ́ yóò ní bẹ́ẹ̀ ni kíní báyìí nígbà fòyìn la eléyìí òde kíní kan ànàlà wọn á wà láti fún wa lo ìpẹ́ ẹ̀gúsí ọjọ́ lọ ké sáwọn ti lọ kówó fún ọ má dara wọn láàmú náà ẹlòmíì ti jẹ ìpẹ́ ẹ̀gúsí torí rẹ ti táàsì tí ó rẹ wọn. ó ní mo dá gbígbá fún ìyẹn kan lásìkò ẹ̀ mọ̀gánmọ̀gán tí ì sì máa gbígbà kẹ́kẹ́ mọ kẹsàn án lásán ẹni yẹn wá pàdé mi torí nǹkan yẹn lè jọ ẹjá tó sin mi nínú ìyẹ̀pẹ̀ fífi ṣeré tọ́ba bẹ̀rẹ̀ sí ní làbáyì ní làbáyì wọ́n tún tẹ́lẹ̀ tí bá ti ń pé fọ́ yóò máa kọ gọ̀ǹbọ́ lọ wọ́n tún tẹ́lẹ̀ tí bá ti ń pé fọ́ yóò máa kọ gọ̀ǹbọ́ lọ yóò máa bì í sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n bá ti wá bí àwọn ìjọ ní òbí lọ́wọ́ pé ìjáde tẹ́wọ̀n pé kẹ̀kẹ́ náà wọ́n jọ ń sìn ọba tí a pè é jáde ọ̀hún ah, ní oṣù yìí ẹni tó ọ̀fẹ́ fọ́kọ ẹni yìí ọkọlà yíyan náà bá mi rí hmm. bẹ́ẹ̀ni ọkọlà òun náà gọ̀ǹbọ́ kẹ́ ní bẹ́ẹ̀ àgọ̀ǹbọ́ lọ́kọ̀ ọ̀hún lọ́kọ̀ sọ pé gọ̀ǹbọ́ ní bẹ́ẹ̀ ẹni yìí ní bóun ṣe ṣe kì í hánà ìjọ ní nìyẹn mo dàbí gba fún yẹn kan lásìkò ẹ̀ mọ̀kànmọ̀kàn ṣùgbọ́n mọ́ọ̀sì mọ̀kẹ̀tẹ̀ lásìkò báwọn àfàgbájọ ẹ̀ mọ́ọ̀sì náà ṣe yẹn lẹ́yìn ìjọba bẹ́ẹ̀ sì wọ́n lè pagi. gbogbo àwọn nǹkan ẹ̀dá òtò pé àwọn ṣẹ́jú nígbà tó ti pọ́ lọ́wọ́ balẹ̀ kí láti dáhùn pé tí nǹkan báyìí bá kí nǹkan báyìí báyìí ní òbẹ̀rù. èyí tó ti pé ìfin ọmọ máa jáde lọ́wọ́ báyìí nǹkan kéèké lọ́wọ́ ti gbọ́ báyìí èéfín tí ó bá dẹ̀ ti jáde lọ́wọ́ tẹ̀ wọ́n máa gbọ́ ni pé ìyá jẹ̀ ń wo èéfín lọ́wọ́ òun à ayé ti ba tiẹ̀ jẹ́ àdámọ́dẹ̀ ni tí nǹkan máa rí èéfín dáadáa báyìí tí wọ́n máa jáde bí kò máa fi sìkì irú ẹ̀ náà làwọn olè burúkú làwọn ọmọ ìlú wa máa ń lọ sáwọn ẹgbẹ́ kankan wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ní nǹkan yẹn gbé tán lẹ́wà wọ́n máa ń ká sí ìdùnnú wọ́n ti fi àwọn nǹkan yẹn sí wọ́n bá rí títí wọ́n máa jáde. ìyẹn ọba máa gbọ́ pé ìdí ẹsẹ̀ rẹ ti jẹ́ra ọkàn ń wo tọ́jọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ní irọ́ ni. irọ́ ni. ẹni yìí ni mo dá gbígbá fún ìyẹn kan láti pa ẹ̀mọ̀kan mọ̀kan bẹ́tí mi mọ́ sí mọ̀kàn sẹ́yìn lásán. ẹni àádà lẹ́bi àkàtà mi nìbò ó ti báwa kiri òkè òkò òkè òkè òun lọ jẹ́ bẹ́ẹ̀ ni ṣé wọ́n bá bá kiri ti mú ọwọ́ bó ṣe kì í bọ yanni ọ̀fáàgù abẹ fọkọ́ à ó kì í bọ ọ̀fun rẹ̀ ọwọ́ abẹ̀rẹ̀ sí ní ibi gbogbo nǹkan tí ń bẹ nínú rẹ̀ ó dà wọ́n ní wọ́n kọ́ pé kò ní jáde o ọjọ́ lọ mú mi púpọ̀ ọwọ́ àti ẹ̀mú mi púpọ̀ ń gbà kí ni ẹsẹ̀ wàá jáde ẹ̀rí ìkànnì ọjọ́ ti lọ ilé afẹ́ gba ìbéèrè wọlé ọ kásán tẹ̀síwájú káwọn náà ìjọba nípa kásán dára jẹ gbẹ̀nsì bá ń jẹrú eléyìí tó yẹ kọ́lọ̀ kì hánì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbá àti ìyẹlẹ̀ fún orí kẹ̀kẹ́ jẹ́ o àwọn ọ̀rọ̀ ìgbọ́n wà níbi tí wọ́n ti ń sẹ̀sìn ni wọ́n ti palẹ̀ wọn mọ́ wọ́n ti fáwọn kẹ́ni wọ́n yẹ fanda káàkiri ìlú sí ọlọ́wọ́n bá àlejò ọlọ́sàánú wa. náà. Aleykum salaam. Ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ní gbogbo ọjọ́, a máa ń sọ Ọ bụrụ burú pa o anabi sallallahu alayhi wa sallam ó ní nínú àmì ni kí ìbánisọ̀rọ̀ ọjọ́ kúrú kírun wàlá lọ́dọ̀ wa mi báyìí ó fi hàn pé gbogbo àwọn ẹni tẹ́ bá rí bẹ́ẹ̀ wọn ò bá àwọsọ súnlẹ̀ wọn ò sọ̀kòtò súnlẹ̀ kí wọ́n súnlẹ̀ gbogbo ẹnu lè fi sọ. tọ́lẹ̀ ń tọ́jọ́ ga wa tọ́wọ́ kọ́ ṣe kútúbà tó sì kí jímọ̀ fáwọn èèyàn ó ní inú kéèyàn gbàgbọ́ yí ẹ̀sìn pé lè mọ́mù yìí gbàgbọ́ yí ẹ̀sìn ọ kí kútúbà kúrú kírun ṣe kí ni ó gùn lẹ́yìn wá rí pípọ̀ wọn tí wọ́n bá ti fi wákàtí kan báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sọ sọ bíi pé wọn ò ní pàdé wọn lọ́sẹ̀ tí ń bọ̀ mọ́ tí wọ́n bá padà kírun iná ń zan náà fìlà àti lọ́kọ́dé ìwọ̀n òkè sọ́tò mùnàfíkù kò sí sọ́tò lìjùmọ̀ kò sí fẹ́bì kò sí alẹ́ àtà kò sí àwọn sọ́tò àdógùn tó gùn kò sí náà torí bẹ́ẹ̀ ìyapa súnlẹ̀ ní tá a bá mọ àwọn ọmọ ọmọ tí wọ́n máa ń ti wáyé já fún wọn sákèésì ṣèbí àwọn apàdé wọn ní ọ̀sẹ̀ yìí àbí apàdé jẹ̀mẹ́ lọ́sẹ̀ yìí pẹ̀lú àwọn ọlọ́run apàdé wọn ní kíni o lọ́sẹ̀ tí ń bọ̀ kọ́ lọ́wọ́ fẹ̀mí wálẹ̀ lórí dáadáa kí là wá ní iṣẹ́ yòókù kù sí kíni o lọ́sẹ̀ tí ń bọ̀ lọ láàrin gbogbo ohun tí ń bẹ lókun àfi kọ́ pọ̀ bọ́rọ̀ bá sì ṣe pọ̀ bẹ́ẹ̀ lèyẹn ti máa gbàgbé ẹ̀ àwa tá a máa ń lọ thirty minutes níbi kútúbà wa kó dẹ̀ lómi máa ń tòbi láti ọdún mẹ́jọ alihamudulilayi mo lè fìdí ẹ̀ múlẹ̀ dáa tí ń ṣe kútu àwọn ọgbọ̀n sẹ́jú ni àbá ti bẹ̀rẹ̀ wọn á sì parí rẹ̀ sí kíni one thirty ọdún mẹ́jọ ló ti pé thirty minutes. tòun ti bẹ́ẹ̀ náà lábàá wà ní kíni àzọ lábàá fún ìṣẹ́jú márùn-ún àti ìṣẹ́jú mẹ́fà sá yorùbá ogún ìṣẹ́jú lọ́tàn nígbà ní kì í tòun ti bẹ́ẹ̀ ìyàn rẹ̀ ń tí ó tún ti rọ̀ ọ̀rẹ́ ẹnu. kí ni wàá ní mo tọ́ fẹ́ sọ nípa oníwákàtí kan lẹ́yìn náà ni pé àdánwò tí ó tún máa tẹ̀lẹ̀ ẹ lọ sọ àwọn ẹbí wọn bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa pẹ́ dé jí wọn. ọlá gbogbo màálù ẹ̀yìn adìẹ wọn máa bọ́ fáwọn èèyàn. torí wọn dàn pé bí mo bá ń pè tó bá nẹnu mọ́rọ̀ tá a wí wákàtí kan bẹ lẹ́nu ẹ̀ káàjì nkọ́kọ́ tí mo ti ń ṣe yìí díẹ̀ nù. tó yẹ pé ìgbà tí pípé èèyàn máa lọ júmọ́ ìgbà tí wọ́n fẹ́ ti kọ́ mọ̀ torí bẹ́ẹ̀ a bá mọ àwọn àfáà tí wọ́n gbẹ́wò súnlẹ̀wọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìdí káfíń wọn sáà kìí sí ọlọ́wọ́ àlọ́. wàhálà kò sálàmù tẹ́nẹ̀ bá tún náà ní àbí lábẹ́ rẹ̀. náà. báwo ni ìrọ̀lá fẹ́ kí ẹ̀yẹ ìrún tí a ti lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó. ọ̀rẹ́ sọ táàtì yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìgbé yọ máa gùn oyè omi ẹ̀ pé ó túbọ̀ àtàtì mìnìtì yẹn dúgún ah, kò tí ì yé rárá kó túbọ̀ yẹn dúgún bó tún ti wà yẹn náà èyàn sọ ni irú ní ìdádúró òpin tọ́lá tó yá àtúmọ̀ àdìgún alihamudulilayi wàá sì máa ń ṣe bẹ́ẹ̀ gbà mí a máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tó yẹ pé gbà mí ọ̀lẹ́ má ju twenty lọ gbogbo ẹ̀ tó yẹ pé òun ó sì wọ ten minutes dáadáa ihun tá a fi rí tìrún ṣe jàmáà ni ọ̀já rí yẹn sí. ààrẹ sì kẹ́sì ah, àgbàlagbà ni wá ìmọ̀ọ́mù o kò sí kún tẹ̀sí mọ̀ pé ìmọ̀ọ́mù tún gbọ́dọ̀ sọ súnnà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ẹ̀bẹ̀ yẹn náà sọ̀rọ̀ yẹn clear bẹ́ẹ̀ ni tọ̀gbà tó wá sí wá sí pé àrí ṣe tẹ́yẹ́yẹ́ yẹn ajásí pé tí wútú bàbá tiẹ̀ mọ́ níbà kódà bí òpè táàtì yẹn gan kò burú yóò sì yí àwọn yẹn dáadáa kódà àwọn ò rí ìlú mọ́lẹ̀ èyí ò lè pè wọ́n pé ọ̀dà kí lẹ gbọ́ lónìí wọn là á ọ̀rọ̀ ń pa ká máa ní tẹríba ni wọ́n sọ fún wa kódà wọn má pẹrẹ báyìí wà pẹrẹ torí kọ̀ pọ̀ ó kílẹ̀ bẹ́ẹ̀ ó bìyà yí pé àyè lè rí ṣe ní gúngún gbẹ̀ẹ́ náà ni ọlá àti jàmáà náà tún ni jàmá yẹn dẹ̀ ní yìí ẹ̀rẹ́ àníkàtún fèsì ni o káwọ yẹn náà àbẹ́ ti kẹ́ tuntun náà lọ́dún fà yẹn náà sọ́dí yé nà. Nàkọ́dá irọ́ àwàdárọ́ nìyẹn léyìn léyìn bá ń ṣàwàdà ọ̀yà kó sòótọ́ bá nàbì ṣe máa ń ṣàwàdà tiẹ̀ nìyẹn sallallahu alayhi wa sallam náà. nẹ́mbà tó tún kàn síbèrè mọ́ ìkànnì kàlọ́hùn alhamdulilayi. Allah ilaha illa